oníbìníràn tàbí ilé rẹ̀ tàbí tọ̀ bá a ṣe máa jáde ní for days tó ìwọ́ wẹ̀yìn wò. ẹ̀gbọ́n mi èmi ò kí n jẹ kó ikú abẹ́ o. erin wo ni oúnjẹ kókó abẹ́ ẹ̀ ayé ṣèrú ẹ̀. tó ti yé kí ni mo ṣe. ṣé ńgbà tí wọ́n máa lọ sọ́fíìsì ẹ̀ lọ tọrọ owó ṣó o sọ fèmí. ọtún làgán ni àwọn àáfàá fẹ́ ṣe àdúrà òkú fún un bọ̀dá Ayélabọ́lá ibikíbi tí ẹ bá wà ilé rẹ ni. Lábọ́lá ni mò ń jẹ́. Àpèjá orúkọ mi á máa jẹ́ Ayélabọ́lá. Ẹ́ níbo? Ohun tí mo bá wí, àsàn kò gbọ́ o. Bí mo ṣe ń kọ́ ló ń parẹ́. Ibikíbi tó o bá wà, ẹ̀mú kó mú ẹ mọ́lẹ̀. kí máa jókòó jẹ́ kí ìwọ náà máa sọ pé ah olóore ni wọ́n máa fara mọ́ ìtàmìhà ọṣẹ wo lórí inú lẹ́ lọ́wọ́ mi ọṣẹ kogi mo lò. àpàní ẹ tí mo tọ́ tó bẹ̀rẹ̀ sí. if you slap me i will make you cry. títa ríro làákọlà tó bá jiná tán ní ìdóge. lẹ́yìn ọlọ́dẹ òkè rò wọ́n bí bá kí ọ̀rá ẹ̀ ń gbé bá bá one thousand mo ní five hundred ni mo ṣe bí tí mo ti wá. you are mad mi ò bá rí ọkùnrin fọwọ́ kàn mí ní ọjọ́ kan àmì ò ní balẹ̀. gbogbo ayé ló dọ̀mọ̀ pé <laughs> ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n lè ṣe wáá fẹ́ fún òun lẹ̀ tẹ́ máa wá ran ẹ̀mí lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ lè wọ́n máa ṣe tó bá kábàámọ̀ òde. láti bó o. èmi ni Zina apàyàpá ọmọ. hundred. Ah. Ah, ṣé o rí arákùnrin tí ò sọ nípa rẹ̀ kan tí wọ́n fi dé wọ́n ti jù sí inú odò tó ń ṣàn odò dẹ̀ ti ṣàn lọ. gbà mo ti ń bọ̀ ariwo nǹkan ń gbáriwo lálálá kí ló ṣẹlẹ̀. bàbá rẹ̀ mú ni ó ní bàbá rẹ̀ mú ṣaláìsí. bàbá rẹ̀ mú. ẹ bàbá rẹ̀ mú kan náà. bàbá rẹ̀ mú ṣé ọmọdé ni wọ́n ni. wọn dàgbà náà bí eighty four eighty five years ni wọ́n. Ah. Ah, ọlọ́run bàbá rẹ̀ mú. Ah. bàbá dúná tòrò kí ló máa ń ṣe ẹ e, e, bàbá eighty five years kú òun bara jẹ́ tó tó báyìí ṣé tí wọ́n bá dàgbà tó máa ń lọ bí one hundred and kìíní kan tó rí pé ẹ̀ ń gbé bàbá oníbàbà ẹ̀ ń sá wọn sórùn sóhun lẹ́fẹ́ gbọ́ rẹ mú. kéèyàn kú nígbà tí ó yẹ̀yàn ó bẹ́ẹ̀ tàbí kó máa kó máa ráre ńlẹ̀ lọ. wo wo èyí e, e, ò tí tó nǹkan tí okú fàájì ni téèyàn ó ṣe ìnáwó gan rẹpẹtẹ eh, nǹkan tí mo sọ ni wípé ọwọ́ àwọn ọmọ wòye tó wájú eléré ni. ẹ gbé wọn gun tébù àbí kẹ gbé wọn gun sí ara. ó dàbí pé ẹ̀gbọ́n mi yé aná ọmọ wọn ò yìí lè dára wọn bọ́ ábílẹ̀ tàṣepọ̀ fẹ́ lọ́wọ́ fẹ́ lọ́ọ́ ṣètò kú. ẹ kí làwọn wá wà ń bẹ̀ fún. Ah kí la wà ń bẹ̀ fún kí la ń jáná yín fún. Oh, ẹ sọ fún mi sẹ́yìn náà ló wá tó nǹkan tó ń bara jẹ́ tó ń ṣe. Ah, ah, bàbá ẹ̀ ṣe yàn ní mm, mm, ah, mm, bàbá mú. ó rẹ̀ èmi díẹ̀ mo fẹ́ sùn ó rẹ̀ èmi díẹ̀ mo fẹ́ sùn kan pé wọ́n nǹkan tí ó bá ná wa àti bí ìnáwó bá ṣe lọ kò jẹ́ kémi òun èyí ò tari o tari o. ewé jẹpẹjẹpẹjẹ sọ akúbọ̀ṣe kakóṣe akúbọ̀ṣe kakó bẹ̀rẹ̀ dànìjàre mo sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah náà irú kí lélẹ́yìn báyìí lẹ́ta mi ah bàbá rẹ̀ mo jẹ́ ṣe yàn ooo ṣe ta dẹ́ abẹ́ ló náà ayé tí mo sọ náà nù ó kún mi ní tiwa yé mi báyìí. pé kò sí kankan o kò sí kankan lẹ́yìn lẹ́yìn. Ah, kò sí kankan lẹ́yìn lẹ́yìn. o ti da o ti da. ẹ wò ó ẹni ó gbẹ́lẹ̀ ló pòkú mọ́ o àwọn tán sunkún ariwo lásán wọn ń pa o ẹ já lọ gbẹ́ntà gbẹ́. Ah, bàbá ìwúlẹ̀ yìí náà wá ń sọ yìí ah. ọ̀rọ̀ sáré ilẹ̀ wa kàkún táwọn méjì lè dàyà kọ́ kí sẹ́ńtà lè dàyà kọ́ ah, kí sẹ́ńtà lè dàyà kọ́ sára méjì nìkan mọ́ mọ́ ń bì. kò ṣeé ṣe. ó di dandan ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ o tóró ilé wa ni àná ní gbẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni àná ní gbẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. àwa méjì péré náà làwọn àgbẹ̀. àbí gíní. kò sí ká fẹ́ ṣe sí. àwa Ah, o ṣeun o ṣeun kúṣẹ́ ẹ kọ́ rè yan o ẹ pẹ̀lẹ́ ẹ kọ́ àtẹ̀mọ́ra. Ah, àtẹ̀mọ́ra ni ẹ tiẹ̀ máa ń rìn hmm. kò sí nǹkan kan mọ́ ká lọ gbẹ́lẹ̀ ní okùnbà. bẹ́ẹ̀ni àwọn àjíjà kan kélé gan. Ah, ní kíni kọjọ kólúwa tèmi ọlọgbẹlẹ ìgbẹ́. ọkọ mi. kò yé mi kò yé mi náà. ẹ olówó orí mi ṣòro tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nílé wa àná ló máa ń mi

wọ́n ní jàǹbá nínú ọ̀gbẹ́lẹ̀ ẹni ló ọ̀tẹ̀. lọ́rọ̀ táyà tẹ̀sẹ̀ máa ṣe. ẹ kò rò ó lẹ̀ ẹ̀yin lẹ́yìn. owó ti bọ̀rọ̀ jẹ́ bàbá a lọ mọ ẹgbẹ́ kínní ni o owó ti bọ̀rọ̀ jẹ́ o. ẹ kú ọ̀rẹ́ yẹn ọ̀dọ̀ àwọn aríyìn náà aríyìn náà o àǹtí àrìnọ̀lá níbi ẹgbẹ́ ilẹ̀ ìwà ni. ó ti rẹ́rẹ́ rẹ kò dákẹ́. Ah, wọ́n á tún yín báyìí. jí mi o. ẹdun ní ẹdun ní ẹ má bínú o má bínú ṣé nígbà táwọn wọnú ilé lọ ṣé òun wà ní ibi náà ti ń ké. ibi náà la bá gbogbo wọn. ẹkún rẹ sì ń fọ́ ní ìsinmi bákan omi sì ń jáde lójú tiẹ̀ náà. àǹtí àrìnọ̀lá ó ti tó yín ẹ eh, dóná oh, oh, kí ló kókò wọn nísìnyí. arìnlá <laughs> lorúkọ wọn. Ah, olórúkọ ìyá mi <laughs> olórúkọ ìyá mi nù ìsákàtì ẹ mọ mo sábà pé spiriti kan sọ fún mi pé ah, ẹni ìjẹba kan sí mi tẹ́lẹ̀ <laughs> bí wọ́n ṣe ń kéwòn ìjọ mi lójú pé ibolo mi ti ń wá lára wọn gẹ́gẹ́. Rosco. olúwa mi ò dààmú. gbogbo ni wọ́n ṣe jẹ́ sí ọ. àwọn náà kọ bí kò tó bè mí ẹ̀gbọ́n mi ni wọ́n. ó tún kọ bí ẹ̀gbọ́n mi jẹ́ sí ọ. ó ṣe bí ẹ̀gbọ́n mi gangan ni wọ́n. Ah, ah, ah, olúwa mi ẹkún wọn sí. bá ń já wọn bẹ́ẹ̀lì méjì jáná mi bẹ́ẹ̀lì méjì ẹja sí lórí ẹja sí lórí ẹkún rẹ̀ ń ìsì ìrí bá kan lára ní sòwòrò tòrò Ha ha ha! rosco ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ bá balẹ̀ ẹ bá balẹ̀ ẹ bá balẹ̀ ṣe rí tẹ bá táwọn àgbàlagbà bá mú ẹkún tẹ bá mú tẹ bá plug ẹ mọ́ speaker kò lè yọwọ́ ah. ẹni tísà rẹ̀ yọ lónìí lò ẹni tísà rẹ̀ tó jáde lónìí lè ẹyìn rosco. ẹlúwa ni o. rosco. o dààmú òforo. muralẹ. toro toro sórí ibi tí mo wà yìí ń toro lọ́wọ́ sọ̀rọ̀ mi yọ èmi ò sì kánjú wá èyí sì fẹ́ kánjú lọ tó o bá wá mọ̀ pé ojú ń kan èmi kọ́ mo bí ọwọ́ ìwọ gbọ́kọ̀ wá fúnra yìí bí mọ́tò tiẹ̀ kọ́ mo bá tẹ̀ lọ. rosco banja kan sí lórí sí i. èmi fi kó yẹ rí a ti dá iyọ̀ láti gbé ọbẹ̀ lárugẹ a ti dá ọkọ kó máa tọ́jú ìyàwó ẹ̀ níwọ̀n bàgbà tí mo nífẹ̀ẹ́ dénúdénú ìwọ fa àwọn ẹlẹ́gàn tó ń pò ní eléré ní oníṣìnà sílẹ̀ jẹ́ máa wojú ọlọ́run rọ́kàn tèmi mo nífẹ̀ẹ́ dénú ju gbogbo yẹn lọ <laughs> má wọ̀rí mi ò ní pẹ́ dé. Okay, now. Ah, all right. Baby Jackie in Kwepada, um, PM today. Jens Ayla, she's in All right then. Love you, darling. Yeah, bye. PM, ẹ ṣọ́ọ̀pù ti yá. A here. You yá. Níṣẹ́ ìdíbẹ̀ kẹ́ máa ṣe I'll be back. kẹ́ máa gbá wò. Ní ẹ̀ka ti yà tán gan. Okay, no problem. Let's go. Okay. Why? Oh ẹ kú lọ́wọ́. kí ló pé ti dé. mo ti wà ń bí. ọjà yé mi. my baby. bọ́ọ̀ ni. ó pọ̀. sálàáfíà ló wà. Hmm. sórí ah, sórí bó ṣe máa ń pe jayé mi jayé mi jayé mi ó máa ń wú mi lórí mo wá fẹ́ kí ìwọ náà mọ jayé bíi tèmi. mo jayé mo jayé náà. Ehm, gba kí yìí lọ mi ìwọ ló lọkọ yìí. Oh, mo surprise yẹn mo surprise ẹ mo surprise ẹ start it. start it. Rosco, olúwa mi bó ṣe ń pè mí mò ń jẹ mélèé wojú rẹ. àní mélèé wojú ẹ tó máa ń sọ ohun bígbà tó ń tàn mí ni ah, ah, ah. ṣé àìmọye ìgbà tó ń wojú mi tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi sóò ní wojú mi. Ah, ah, láìsàn aláàfin <laughs> aláàfin nìkan lè yẹn lè wojú mi eléyìí. Eh, eh, ọmọ wojú mi mọ́ tàn mí mọ́ mẹ́nu kò ń bẹ̀. <laughs> Eh, mo ro nǹkan kan lóru mọ́jú òní ni hmm, ṣe mọ̀ pé oníkálukú pẹ̀lú gbèsè ayé tiẹ̀. bẹ́ẹ̀ni. mo wá rò ó títí títí títí títí níbi tí mo forí ẹ̀gúnlẹ̀ sí mo wá rò pé ó yẹ kí n jẹ́ kẹ́ ẹ gbọ́ hmm. àmọ́ kí n tó sọ ibi tí mo forí ẹ̀gúnlẹ̀ sí àwọn kan ti wáyé ó lè jẹ́ àwọn ànábì kan ó sì lè jẹ́ àwọn èèyàn bíi irú yìí náà lásán wọ́n ti wáyé wọ́n lo ayé a sì gbàgbé wọn sẹ́ni hmm. pé ọlọ́run ṣe wọ́n ní lánú ayé nù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni. àwa náà bí a sì ṣe wà lónìí bẹ́ẹ̀ mi ṣe wà lónìí hmm. ọlọ́run ti ṣàánú mi. confam. èmi náà wá fẹ́ dára tó jẹ́ pé àrà tí mò ń sọ yìí kódà kí n ti kú kí n ti lọ wọn ò ní gbàgbé mi láéláé ẹ dákun irú àrà wo lẹ rò pé èèyàn á lè dá téèyàn ó dára tó jẹ́ pé táwọn èèyàn gan mọ̀ pé ẹni ìdára ẹ jẹ́ ká jọ sọ. ọ̀gá hmm? àrà pọ̀ nù ayé onísọ Jackson bẹ́ẹ̀ ni àrà pọ̀ nù ayé táwọn èèyàn tí ì dáa hmm. ó dáa ní ìsìn bẹ́ẹ̀ sí jólówó tí gbogbo ayé ti mọ̀ yín pé kò sí tẹ́ ìṣe yìí hmm. irú àwọn olórin wo ló tata ju o irú wàásù àyìndé k1 ẹ pè é pẹ́fẹ́ sọdún mhm. ẹ pè irú súlẹ̀ àlàó màláìka ẹ pè é pẹ́fẹ́ sọdún mhm. ẹ pè irú Saheed Òṣùpá ẹ pè é pẹ́fẹ́ sọdún mhm. ẹ múrú wàásù àlàbí Pasuma ẹ pè é pẹ́fẹ́ sọdún ẹ pè rẹ̀mí ẹ pè gbogbo wọn ẹ wá ní kí wọ́n kọjú síra wọn báyìí ẹ pè súlẹ̀ àdìwà àtàwẹ́rẹ́ náà kẹfì náà join rẹ̀ kẹ́ ní kí wọ́n kọjú síra wọn báyìí ẹ mọ̀ tójú agbo wàásù ẹ mọ̀ bọ́ sí agbo màláìkà ẹ mọ̀ ẹ mọ̀ atọ́nu ẹ sì èmi ò gbowó dání ẹ sì mọ̀ búlù wọn ara burúkú ni. wọn ò ṣerú ara ń rí. Ah, ó ronú gan o ó ronú gan o ó ronú gan kó tó má mọ̀ràn wa àmọ́ àmọ̀ràn tó ń mú wa èmi dànù hmm, nítorí pé ayé ó yíyún mọ́ mi lọ́wọ́ sí nǹkan mi wọ́n mọ̀ wá olúwa rẹ̀ kiri pé àbí àbóṣoògùn owó ni àbí nǹkan míì wà ń bẹ́ẹ̀ ni èyí nǹkan ló ara yìí nǹkan. excuse me sir mm. can i just come in sir. olóró bẹ́ẹ̀ ni sir. mo ń gbọ́. god bless you sir ṣẹ́ẹ̀rì eh, ọ̀rọ̀ tí pa sọ èmi náà láìpẹ́ ṣe dànù now please stay. ṣẹ́ẹ̀rì pa nǹkan second in command. okay ṣẹ́ẹ̀rì ohun tí mo fẹ́ kẹ́ ṣe ni pé hmm. ṣẹ́ẹ̀rì pé eh, ohun tí èèyàn kankan ṣe rí lẹ́fẹ̀ẹ́ ṣe hmm. god bless you sir now a máa tó convoy mọ́tò yín hmm. bóyá bíi five about six wọ́n máa lead wọn wájú wọ́n máa lead lẹ́yìn máa boys mi síwájú àtẹ̀yìn kẹ́yìn máa wà láàrin ẹ máa yọrí ní ibi open roof ẹ máa jáde a máa gbé ohun. bí ìgbà téèyàn fẹ́ ṣe campaign. ẹ ní sori burúkú sa ohun as èèyàn tó máa ń gbowó dání ó máa gbé báàgì owó fún mi máa wà lẹ́gbẹ̀ẹ́ so ẹ máa máa sọ ẹ máa sọ ṣe ẹ máa fowó wọ́n máa tẹ̀lé wa ṣẹ́ṣẹ́ ọ́nẹ́sà ṣe àwọn ẹrù yẹn kẹ́ ẹ lọ ní twenty years mm. kẹ́ ẹ má sì mọ́ sà mm. wọ́n sì máa máa sọ pé wọ́n tún máa gbé sí social media everything ma. mo ti everything. ọlọ́rọ̀ ah, kó ṣe jẹ́ pé òun ló ní kémi ò gbowó fóun kẹ́yìn ọmọ wa náà ṣé òun ló ń gbowó dání tẹ́lẹ̀ ni. irọ́ mi tiẹ̀ ti mọ ohun tó fẹ́ ṣe. ok ohun tó fẹ́ ṣe ni pé ó fẹ́ lọ káwọn fámìlì ẹ̀ wá ni. Mhm. àwọn eléṣù mhm. eléṣù bíi yìí mhm. toró lòun relate máa ń eléṣù. àwọn amandéètì lójú títì. àwa tó wọn sójú títì pé bàbá wọn ń bọ̀ o ẹ mọ̀ mọ́ wọn sáwó wọn wá sàkáǹtì ẹ̀ fún. olóṣèlú ó ṣe rúgbọ̀n bí rúgbọ̀n mùsòrò. o ò ríro rárá. rárá kò rírò rárá mo ti rò pé yóò ti ronú kan gidi nígbà tó ti kàwé. ẹ wo bí ìrònú tèmi gbé wá gangan rèé àrà tó wè mí dáre ṣebí ẹ mọ ọmọbìnrin kan tí abánilé àná mi jó ni tí ń sunkún tí tí mo fi ní ẹ máa ná lówó ah. tí mo ní ẹ máa jáwó lé lórí. ẹ̀gbọ́n ìyàwó yín ni. ẹ o tí ìyàwó mi sọ pé olórúkọ ìyá mi ni èyí ni mo fọ́ fún èyí ni mo fọ fún kó wù mí bí kí n fẹ́ eh, tá a bá fi yọ̀ǹda ara ta ni òbí wa nu. it can't work sir that is child abuse sir. Ah. child child abuse. ọ̀gá ọ̀gá lórí. Eh, eh, ah. god bless you sir. ẹ ṣe rí àwọn nílùú àtàwánsì mm. Nigeria fàyègbà gbòòrò ṣìtì ṣe rí àwọn ngo yẹn wọ́n street gan tó bá rí yín pẹ̀lú that little girl wọ́n lè charge yín sí. jọ ngo báwo ló ṣe mọ̀ tí ọmọbìnrin jẹ́ tíyàwó lé mi. ẹ̀gbọ́n. ẹ̀gbọ́n ni to ìyàwó lé yín wà mature gbẹnu ẹ sọhùn gbẹnu ẹ sọhùn cso gbẹnu ẹ sọhùn mo léyìn ẹ̀gbọ́n ìyàwó mi kí ló dé tí ọlọ́pàá wà wá mú mi tí ngo wà mú mi ńlé wípé mo fẹ́ ìyàwó mi ẹ̀gbọ́n ìyàwó mi ni wọn ò ní wo wọn ò ní wo station wọn wọ orí ni ọjọ́ orí ló ṣe kókó eh, eh, àǹtí ìyàwó mi pè. Eh, ọ̀gá irú eléyìí kò lè lójú ara o àti pé kò lè lápò ọmọ nu kílẹ̀ fẹ́ fi ṣe ẹ fẹ́ waste time ara yín ni o. olúwa mi ẹ lè wojú rẹ̀ bí náà bá ti ń tọ́jú ara tó bá yẹ pé Shoprite ni o lè lọ ra tó bá dẹ̀ jẹ́ pé wà lọ́wọ́ bíléèdì wà á fi dá ojú ara sí lára bí mo ti fẹ́ ṣe kan tèmi nù. ètò bá kàn ń bẹ́ẹ̀ máa jẹ́ kẹ́ ẹ máa mọ̀. sà mi ò lè fi ilẹ̀ sà. o lè fi mí lẹ̀ o máa ń lọ lé wíkẹ̀ndì o ń lọ lé wíkẹ̀ndì o nílé. mo wá advise rẹ nílà ká tó ṣe rún bíi síìtì ọ̀kadà ó lọ sí ọ̀gá mi mélòó wojú rẹ ọ̀gá mi <laughs> ẹrù re sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wo owó yìí hard currency gangan lọ ọ̀gá mi ò bá ní ká kó wa. ṣùgbọ́n òun fẹ́ fún yín ní gbódìdí sàn àbí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní kẹ́ mọ́ lọ dààmú kẹ́ tó rí sẹ́. ó dìde kọ́ọ̀tì rẹ̀ wọ́n máa ń ṣe. ṣẹ̀ṣẹ̀ ráwọn ọ̀gá mi gan ee tẹ́ ẹ kó lọ yìí gan kò lè bá ń sunú ilé yìí lónìí báwọn tẹ́ ẹ bá ti lọ tán báyìí ìnà kò sí báńkì nù. Ah! mọ́mí ẹja ẹja ẹja kutukutu. àjàjà ni wọ́n. ẹ wá gbọ́ ẹ̀yin ọ̀gá ṣé owó òkú babalẹ náà lẹ kó wáyé lọ́pọ̀ tó báyìí ah, ah. torí tó bá jò ní kò yẹ kẹ́ ẹ kó wá bí yìí o agboolé lọ yẹ kẹ́ ẹ kó lọ. Ah, rárá rárá kì í sí bá no no no ẹ ṣe mistake owó òkú kẹ ilé ìṣòwò òkú o bẹ́ẹ̀ ni ṣe rí tiwa ọ̀gá wa ọ̀gá wa wọ́n rí òdòdó kan ní àgbàlá yín eh, tí wọ́n fẹ́ já ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òdòdó gidi ni o eh, ẹ má jù yá yín lẹ́nu ẹ wo òdòdó náà rí ah, pretty lady. Aniola ọ yé mi eh, ọ̀rọ̀ yín yé mi ah. dáadáa ń gbọ́ Aniola. Ah, ìyá mi ohun tẹ̀ ń sọ ò yé mi pépà tó yí ọ. ẹsẹ rí ọ̀gá mi ara tó bá wù wọ́n ni wọ́n dá wọ́n fẹ́ẹ́ fi wọ́n ṣe aya ni. ó wàá dá a báwọn sọ wá rí owó eléyìí owó àkọ́kọ́ owó orí rẹ ni àjẹmọ́nù tèmi kìíní sì ni. abiyamọ gidi ni. ẹ ẹ àdúgbò kaba yín gba ntẹ jẹ ẹ ẹ ẹ sáàsì. Ah, Jayọ̀lá ifá tó ti bá ní ìdánmọ ọ̀dọ̀ ṣé àǹtí mi àárín yìí ọlá lọlọ mú wá fi pọn aṣọ wọn ọ̀dọ̀ pẹ̀lú mi ni. padà ta lọmọ ọ̀dọ̀ ìyàwó ẹni tó bá mọ ìbílẹ̀ pọ̀ ni wọ́n ń perú ẹ̀ àrà ni wọ́n fi ń dá nílẹ̀ bòmí òkè ni wọ́n fi ń ṣe ilé ibì kan o <laughs> nílẹ̀ baba alára alára gba idá. calm down calm down ẹ mọ ẹ mọ ẹ mọ sí tán. káwọn ya. <laughs> àná ni ẹgẹ́ o. Hmm bó ṣe yẹ kó lọ gangan lẹ́sìn jọ lọ́hùn. <laughs> mi ò understand kò rí di mi hmm, dáadáa. màá ṣàlàyé fún ọ yóò o ọ sórí òótọ́ ọ̀rọ̀ ni ẹ sọ ẹni tó ń wò láàrin wọn yìí hmm, ìyàwó rẹ ni ó ní mo fẹ́ lé ọ <laughs> bó ṣe ń wo ohun mo fẹ́ kẹ́yìn méjèèjì kẹjọ kọ́mọlùpọ̀ bọ́ kẹjọ kẹjọ bára yín ṣe kọ́ bá ṣe kó náà bá ọ ṣe. Nabi hmm, àràtà fẹ́ dáná ọkọ̀ nàdá. Hmm, ó dáa. Jayọlá Jayọlá sórí tòrò náà ń pè ní hmm. tí ilé ìfín tòrò tí n bá yí ojú padà sí ẹ tí n bá bínú sí ẹ tí èṣù bá bá èmi pẹ̀lú ẹ ní ọwọ́ sí ọ̀rọ̀ yìí inú ilé àgbọ̀nà ọmọ ẹ lára inú ilé tó ń tòrò ní tòrò mọ́. kí ló dé tí ò ní tòrò yóò tòrò ni o ngbà tẹ̀ ìṣe ọmọ ìyá ẹbí bàbá ló pa yín pọ̀ nítorí òsì fẹ́ nìkan o bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi lọ sí mẹ́dọ̀ <laughs> ọ̀rẹ́ mi o ṣeun mo dúpẹ́ kó ah. ṣe rí nu. Ah, ẹ sọ̀rọ̀ hmm. <laughs> ẹ sojú abẹ nípò. <laughs> màámi ẹ fìyà lé mi lẹ inú sì ń bi lọ́wọ́ ni tí wàá fi tójọ́ mẹ́ta mọ̀ wá ara wa. bẹ́ẹ̀ni àrò yọlé. ọtàn bí ọtàn ọtàn bí ọtàn. lọ́ba parí. ọ̀gá ṣé kémi mú ìyàwó wa bọ́ta kí n bomi sí ẹ lẹ́sẹ̀ kí n tún wọn mú wọlé padà. sí ní sòrò. ẹ ẹ jọ sí. Eh, madam tí wọ́n bí ní lọ sókè sí eh. ó bí it's not gonna problem sir so kò ní sí wàhálà. jẹ́ kí problem wà eh, ìbí wọ ni sip security. oh okay. tó bá ti rí sẹ́ńbù mi jẹ́ kí problem wà ọ̀gá ẹ̀jẹ̀ ń ta lóhun pírọ́blẹ́mù tó bá wù kí ó wà owó sọ́ọ̀fù rẹ̀. rosco da gama. ó ẹ̀dà òfòrò ọ̀gá mi. olówó ṣe gbogbo tán. ìyá ni ó jọmọ tálíkà. ìyá ni ó jọmọ tálíkà. Ah, níná ni ọpẹ níná báyìí níná ni ọkọ sára owó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ò nà ní. bẹ́ẹ̀ni àwọn ò nà ní. ó pọ̀ ó. ètò ṣe kókó jù ṣe ń gbọ́ mi ẹ ẹ ṣètò jíjẹ ẹ ṣètò mímu fáwọn àna mi ẹ jẹ́ kí wọ́n fẹ́ láà ẹ jẹ́ wọ́n mọ̀ pẹ̀lú ọkọ àwọn ọmọ àwọn làwọn wà. <laughs> ṣé kí wọ́n wọ kísìnì ni àbí ìtìrì dà. ètò láti dá náà ni. àyè ọjọ́ tẹ. ẹ jẹ́ kí yàrá tẹ wà ní ẹgbẹ́ yàrá ọ̀dọ̀ mi. <laughs> ìyàwó jòjò lórí mọ bọ̀ lọ́dọ̀ mi mọ bọ̀ lọ́dọ̀ mi. ọmọ mi <laughs> kí lè tó ṣe tí èèyàn bá fẹ́ dára tó fi èrè dáàbò tó fẹ́ ló tó wà wò. <laughs> wo tí wọ́n gbọ́ mọ́ fọ́ fún ló fún mi. ah n fọ́. Mhm, mọ́ fọ́ rárá. Mm-hmm. Arínọlá. Toró máa bàjẹ́ gan o. Níbo ló yọ ẹ́ tó wà láàrin orúkọ mi sí? Something is wrong with your head. Ó wà ní ìwà ara jà. Ibi tó ti ń wá ọkọ̀ tí ò sọnù káàkiri. Are you stupid? No, ṣó crazy ni. Ṣé mo ń wọ̀n ẹ̀? Look at this house very well ilé yìí ilé mi àti ọkọ mi ni tí àyè ò gba ìdíyẹ bíkọ́sẹ́ di èrà lásán ní òtí ẹ̀tẹ́ díyẹ èrà lásán ni ẹ ṣórí tí ò bá jáde kúrò nínú ilé yìí máa fi é jòkó padà ni máa fi é ju òkó síta ìwọ ìdí ọ̀tí ìwárí. wá kílé tó fẹ́ ya rédíò àsọ̀rọ̀ má gbèsì ìwọ tí pàṣípọ̀ kọ mi gan kò rí rẹ ṣé rí àlóyè kó fẹ́ ni ìwọ tẹ́ pa amù ẹ́ tó lẹ́gbàá tó lẹ́gbòrò tẹ́ pọ́ sí mu ẹ lọ́rùn wọ́n lè wẹ̀ ni wọ́n mu ẹ mọ́ tọ́lẹ́tì káàkiri irú ẹ̀ ló wá fẹ́ sọ̀rọ̀ sí mi ṣọ́rọ̀ ẹ̀ ṣọ́rọ̀ mi wà lẹ́nu ẹ̀ ṣá. má má má má bísí sáyé yín dànù are you crazy èmi lè má má dá drink lẹ́yà ìran yín lórí you are mad idiot sọ̀rọ̀ ìwọ sí mi. Eh, ó kọjá yẹ wọ́n wọ́n ni máa jẹ́ kó mọ̀ ẹ ti pọ̀ tó o ẹ lọ pọ̀ sí wa. ṣòro tí wọ́n fi máa padà wálé wọ́n máa gbé wọ́n máa rẹ bí òkú síta ni wọ́n á fọ́ písì sí ẹ wọ́n nà ní ẹtí ti aṣẹ́wó yìí wọ́n pè mí láṣẹ́wó kò ní dáa fáwọn tó ní ẹ idiot. tọpẹ ẹ jẹ má bínú ọgá ẹ ń bolo lọ ọgá ẹ jẹ má bínú ń bolo lọ ìgbà tí mo dóde yín táyé tètè dé. o dó dábàá mú kí ni. mo bí kí mi bá bọ. ẹ jọ mo lọ tọ́lẹ̀ tí mi ẹ jọ. ẹ jọ o lọ tọ́lẹ̀ tàbọ̀ ń fi mímu sìgá. ara o o lọ mu sìgá. mi pasi mo lọ tọ́lẹ̀ tì ní ọ̀gá mo lọ tọ́lẹ̀ tì ní. so o mu sìgá bi. mi pasiga ah mi pasiga ọ̀gá mi lọ pasiga mo lọ tọ́lẹ̀ tì ní ọ̀gá ọ̀gá mi mi lọ bá ti kẹ́ mo lọ tọ́lẹ̀ tì ní ọ̀gá ọ̀gá mo lọ tọ́lẹ̀ tì ní ọ̀gá mo lọ tọ́lẹ̀ tì ní yé ọgọmọlú tó létí ọgọmọlú tó létí ọgọmọlú tó létí ni yé nínú gbọmọ yẹn ọdẹ bọ́n ṣe gbọmọ yẹn létí tó tó báyìí. inú lọ mi inú lọ mi ọgá inú lọ mi inú lọ mi ẹjọ ọgọmọlú tó létí ẹjọ olórí burúkú ọdẹ lọ́bù ó yà wèrè ni. baba kí ló dé gbọmọ yẹn létí tó tó báyìí. ẹ dùn sẹ́ni bó ṣe ṣe rí i ẹ dírẹ́bà mi ni ọ̀gá eh, very very important láti lọ. ok bó ṣe fi mílẹ̀ tó ah. ah ah yes sir ọ̀gá mi ni ọ̀gá mi ni wọn ẹ jọ. ẹ ẹ tí mo bẹ́ẹ̀ bí ẹni kó dá mi lóhùn ń gbọ́ òfin wọn lẹ̀ síbi ó lọ́n fa sìgá mi kan. ẹ jẹ́rìí initially toilet ló ṣe mí inú mi inú mi lọ ni mo wá ní kí sáré lọ toilet ìgbà tí mo wá toilet lọ́wọ́ òórùn toilet yẹn pọ̀ mo wá ní kíbi kíbi kíbi kíbi òórùn sìgá kíbi clear gbogbo òórùn yẹn yóò gbé lé lọ́wọ́ pọ̀ ní sá. pé ìgbà tí wọ́n dé toilet tí toilet rùn ló ní kó fi sìgá ta. mo fi bòórùn mi mọ́lẹ̀ kúlẹ̀ lọ́pọ̀ ní ìkúlẹ̀ lọ́pọ̀ ẹjọ́. sẹ́rí ẹ̀yin ọmọ yìí ọlọ́run ọmọ tí mo ń ṣe yín orí yín ò ì pé orí yín ò ì pé ṣé ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi bẹ̀ wọ́n. àánú ẹ̀ mo dẹ̀ ṣe o <laughs> kò ní sẹ́kẹ̀kẹ́ lọ́wọ́ tí mo fi gbà o. ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jẹ́ bá mi bẹ̀ wọ́n. kí ni mo bẹ́ bẹ̀ wọ́n fún. àwọn ah, ti gba kọ́kọ́ lọ́wọ́ mi wọ́n ti ní kí n máa lọ. àwọn náà ń bọ́ mi àwọn náà ń bọ́ mi ẹ bá mi bẹ̀ wọ́n. ní sùúrù ní sùúrù ẹgbẹ́ yìí ti gba kí yín lọ. mo ti gba kí lọ́wọ́ mi ó ti ní kí n máa lọ. inú ló bí mi yẹ kẹ́ bínú yẹ kẹ́ bínú wo èmi ì báyàn bẹ̀bẹ̀ àbí bóòlù àwọn ìbẹ̀yàn sẹ́rí ah sẹ́rí eléyìí tó ṣe yìí kò ní ṣerú ẹ̀ mọ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé mi ní ṣe mú mi ní ṣe mú mi ní ṣe mú mi ní ṣe mú rosco mi ní ṣe mú. cso ẹ̀mọ́ tí ó ṣẹlẹ̀ ọkọ̀ ilé télò. ṣe eléyìí everything everything yóò tó tiri. three million naira ọ̀wọ́n ṣé kò lè jù bẹ́ẹ̀ lọ. kò lè jù bẹ́ẹ̀ lọ. ọ̀wọ́n tó bá di lọ́la. Okay ẹ gbé lè sínú mọ́tò ẹ lọ gbé lọ bí ó ti ra mọ́tò lọ́la. irú mọ́tò ẹni kó máa lọ sínú mọ́tò yìí ta ló fẹ́ gbé mi kúrò níbí. ẹyin ọmọ mọ́tò wa ni. mi ì mọ wa. lẹ ń gbé gbàtí fún dráìvà. ó ṣẹ̀ mí ni ohun tó ti yẹn ò dáa. tẹ́ ẹ bá lè dá wa ẹ̀yàwó ṣùkà kẹ́ ẹ gbé sórí mú bọ̀ mú bọ̀ ẹ gbé sórí kẹ́ẹ̀rù. ẹgbẹ́ tí mo ní yóò parí ìjà irú olówó gbólélé. bàbá ṣàánú ọmọlàkejì rẹ má má ṣe ṣẹrú owó torí pé níná lówó owó ta ní owó níná là ó ná má má ṣẹrú owó. hello òdòdó òdòdó mi bóni ọmọ pupa bí òyìnbó bó o ní um, má bínú pé ọ̀rọ̀ wa fẹ́ yí padà díẹ̀ ó dàbí pé ànilè ra mọ́ lónìí o má bínú mo níṣẹ́ kan tó yẹ kí n jí ṣe láàárọ̀ ọ̀la mo sì mọ̀ pé kò sí bẹ́ẹ̀ mi àti ẹ ṣe fẹ́ ríra tí tẹ́lẹ̀ bá dà wá pọ̀ <laughs> tó bá rẹ lúwa rẹ tẹ mo mọ̀ pé yóò tó rọ̀lẹ́ ọ̀la kí n tó jí n sì fẹ́ kí nǹkan kan di mi lọ́wọ́ yàtọ̀ sí yìí gan àwọn ògo ọlọ́run tọ́lọ́run yọ̀ǹda fún mi tí mo pati látijọ́ yìí jẹ́ ń wojú àwọn náà díẹ̀ lónìí bó bá dọ̀la ká pàdé irọ́ ọmọbìnú. ṣé ṣé ṣé òun yá rere ṣá ogun fẹ́ tẹ́mi ṣe fún ọkọ mi sí òyìnbó ẹ̀ǹbẹ̀ òun ló gbé kalẹ̀ ó ti ẹ̀bùn lẹ́yìn ọ̀kan lẹ́ẹ̀mejì ó gbogbo àwọn ògùn kú ó bẹ̀rẹ̀ kú àwo ṣé kò ṣe yín wú mi ò ya wèrè o jọ ṣé mi ò lè jẹun ni àbí kébi pẹ̀ mi kú ṣé mi ò lẹ́tọ̀ àti jẹun mọ́ nínú ilé mi. ẹgbẹ́ wa pa ẹkú ọbẹ̀ tẹ́mi sè sílẹ̀ fọkọ mi kò ní dáa. dákun gbọ́dọ̀ kalẹ̀ kó gbóúnjẹ sílẹ̀. màmá ti ta pa gbóúnjẹ kalẹ̀. Ah. irọ́ ìwọ kọ́ ìwọ kọ́ mo máa pè ọ́ padà fún mi ìṣẹ́jú díẹ̀. Hello Rẹ́wàkẹ́. Jayé náà mi ò gbà sẹ́ ẹ̀ a ní a ní láti ríra lónìí sẹ́ ẹ̀. ẹ mo ti padà dọ̀rọ̀ ẹ̀rù ẹ mo kàn sí ń jí máìndì mi náà ni màá ẹ jẹ́ àpàdé ibi tá a ti máa ń pàdé. kò síbi tó ní kí n wá tí mi ò ní wá tó bá dé jẹ̀bi náà ilé nílé ẹ̀ rárá orí bàǹtàbàǹtà ló ṣe fún mi náà. ẹ èmi náà ti bẹ́ kó ń lé báyìí. <laughs> Oda, oh, oh, Rosco, ẹgbẹ́ mọ́tò bọ́ta. Surprise, surprise! <laughs> Oh are you, darling? I'm <laughs> ṣé bọ́ọ̀lù ẹ ló sọ fún mi kó máa dé. wà á nígbà tí wọ́n call off location yẹn ọkàn tèmi dẹ̀ ti wà lẹ́mọ́ níjẹ́ máa bọ̀ níjà rẹ̀. dídí kò wá sọ fún mi kó tí ń bọ̀. mo ní kí n fi ṣe surprise fún ẹ yìí náà tí mm-hmm. mo ti miss ẹ gan. same here. gbolo wa lọ tó ró dẹ́dẹ́ tó kàn dúdú báyìí. ó ní wà bọ́ mi sọ́wọ́n àwọn ìjà rẹ̀ mo dẹ̀ ní kí n lọ sùn sí ọ̀dọ̀ àǹtí mi. Ah. mi ò dẹ̀ mọ bí màá ṣe pè wọ́n padà ń sí pé mi ò nílé wà mọ́. Ah, kí ló difficult nínú ẹ ah, pé wọ́n náà kó sọ fún ọpọ́ pẹ̀sì dé tí wọ́n dẹ̀ difficult I can call her. ah no no no no no kò tẹ̀ wá lé tó yẹn. Thank God you around. Oh yes, I really miss you, baby. I missed you. <laughs> yes, darling. Kí ló wá fẹ́ jẹ ń sìn? Oh yes, nǹkan tí mo fẹ́ jẹ wà lára yìí lọ. <laughs> Oh, so wàá lè ṣe nínú yàrá bẹ́yẹn. Wàá lọ ṣe gbogbo ẹ̀fọn mi báyẹn. No! I won't stop because I like it. Èmi tí mo tí mo lálùjọ tó lè mọ ọmọ gbàgbé lé. Mo mọ̀ ń gbági mọ́ lù bí kí n lùlù ń bẹ̀ ni. Ah! Tí fàájì bá délẹ̀ ká ṣe fa. treat my baby right. Uh, hold, my, my baby, baby tight. tight. Baby, love me like I love my baby. So That's for baby. Ano ba pani? Kí ló dé o fẹ́ àtẹ̀ǹtì kọ̀ lẹ́? Wàhálà àǹtí dúró dọ́là ti máa ń pọ̀ jù ní jàre. Àǹtí dúró dọ́là ta ló ń jẹ báyìí? Ṣebí àbúrò ẹni tí mo sọ fún ẹ pé ó gbé ká fún mi ní higher purchase nìyẹn. Rẹwàkẹ́ gbé fóònù ah, ah. àbọ̀mọ yóò sinmi tí fóònù wa ni ah, kí ni ṣẹlẹ̀ kọ́mọ gbé fóònù o maybe we attend to him, aren't we? Attend to him, that's okay. hello àǹtí dúró dọ́là. rẹwà kẹ. Um, mi ò ní lè sọ nǹkan kan sìn ọkọ mi ti wà round ah. ó ṣàlùkù ti yé yín a máa máa sọ̀rọ̀ bẹ́tà láàárọ̀ làwùdàrọ̀. o tẹ̀ jẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀ àròkọ kò bó ni. kò fún ìdáwọn olóhùn jọ. ṣé wọn àti iye bẹ́ẹ̀ yẹn torí mò ń gbọ́ tó ń sọ pé ìyá rẹ̀ <laughs> <laughs> you treat me really. baby right. èmi àǹtí dúró dọ́là ìdúná ah, ah. kí ni ìṣẹ̀lẹ̀ ni sọmọ etí lọ́kọ ni irọ́ ah, ọmọjọ́ mélòó ni rẹwàkẹ́ lọ́kọ báwo pẹ̀lú gbogbo tí mò ń ṣe fún ọmọ tó jẹ́ pé òun fúnra ẹ̀ ló ń bẹ̀ mí tó ń pè mí lẹ́ni pé à kí n yẹ ká ríra o kémi àtòun o ká kọrin mọ́jú o tí mo ní à fún mi lẹ́ni o jẹ́ gbọ́dídé lónìí jẹ́ báwọn ìyá yín ṣeré lé o. ìnùgbà tí mo kó ní bọ̀dà tí mo kó ṣe tí mo di àǹtí. ha orí mi ti ń gbóná tíwájú mi bá ti ń gbóná báyìí kíní kíní ti ń ṣiṣẹ́ kíṣẹ́ lára mi ọmọ ti fi mí sí tẹ́ńsán tó burú. ha. ọmọ ẹ ti fi mí sí tẹ́ńsán wèrè. ẹ wá kẹ̀ mọ́ sí bẹ́ẹ̀. Hello Rosco, Roscoe wo wo ìwo ah, ni ìfilẹ̀ ìwèrè tó fẹ́ tó fẹ́ mọ̀ sọ wọ́n náà kò dá gbélé wọ́n kọ́ ló dá gbélé lẹ́ni wo bí sórí mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ máa lọ gbòòrò nísìn gbogbo ibikíbi gbogbo ibikíbi tó bá ti lè bá mi rí obìnrin máa gbé bọ̀ báyìí ọmọge kọ́ lọ gbá àwọn ìyá wa tí o ti gbọ́ olórí burúkú ìyàwó ilé oníyàwó ilé kó lọ gbé wa fún wèrè gbẹ́gbà ní kò bá ẹ máa lọ bẹ̀sẹ̀ à ṣéwèrè lélẹ́yìn ni à ṣéwèrè wọ́n ntí tó ṣe bí o má tí bá kí n sùn ọlọ́run tí n bá sùn mo lè má jí láàárọ̀ la tí n bá sùn mo lè má jí láàárọ̀ la ó bẹ́ ta ó bẹ́ ta bẹ́ẹ̀ ó bẹ́ ta bẹ́ẹ̀ gbogbo tí mo fẹ́ ọ̀kọ́jà ìṣẹ́jú mẹ́wàá kí n tiẹ̀ sanra díẹ̀ ni bẹ́ẹ̀ kí n lọ sùn náà. kí ló ń ṣẹlẹ̀. Ah, gbogbo ẹ̀dá wáíwáí ni o ó dá páro wọ́n ní gbogbo àwọn olóṣó ìpínlẹ̀ ti gba olídé. sọlọ́dún ah, burúkú lọ ní lọ́sọ̀kọ́ sọ ti yá wèrè ni ah, olóṣó gba olídé láìsọ ọmọléèwé ọmọléèwé lèmi mọ̀ ti ń gba olídé wo wo bí wo bí níbi tá a bá dé tó bá lọ́sọ̀ bá mi gbá lájẹ̀ wá. alátolóso àtàlájẹ gbogbo wọn ti kángára wọn wọn ò sí níbí mọ́ rose kò sì bà tèmi jẹ́ lálẹ́ yìí ó sì kó bá mi lálẹ́ yìí ah nígbà tó mọ̀ pé ò ní nìkan kan gbé wá kí ló fún mi dísù rẹ mu fún dísù tó mu kiri kí ló fún mi mu fún ha. sẹ́sẹ̀ ni bí mo ṣe introduce dísù sí yín ni ah, ah, ọ̀gá mo ti rí kan mo ti rí kan ẹ ẹ tètè gíráàbù èyí hùn gbé yìí hùn má jẹ́ kẹ́lómi tó tún wà bí irú tèmi yìí má kó tún gbé e eléyìí tí mo wo ìjẹ́njẹ̀gùn ni wọ́n ti wọ́n ti mú gbogbo kinní tán gbogbo alábìámọ́ ni o. àní màá daṣọ́bọ̀ lójú máa gbé bọ̀ ó fáyín kò fáyín máa gbé bọ̀ màá daṣọ́bọ̀ lójú wèrè máa gbé pé máa gbé kinní bọ̀ jàre. ok uh, no problem uh, hello. hi. Uh, you <laughs> go together sleep. <laughs> mm. yeah. Um, okay. Ẹ̀hẹ́n, ẹ̀ ń ta àkà. All right. Ah, ó ó já mi láyà. ọmọ yóò wà ń bẹ̀ ha ha òlílò ní jẹ ní abẹ lọ́wọ́ <laughs> ọmọ yìí <laughs> ó wà ń bẹ̀ sórí òbí náà le àjọ wà pọ̀ ni àjọ wà pọ̀ ni látàlẹ́ tí la <laughs> níbo ni ká ti bẹ̀rẹ̀ náà o kọ́kọ́ lọ sáwà náà. ká mọ ibi tẹ́lẹ̀ yóò ti bẹ̀rẹ̀. kò ní kí n ṣáwà. ibo gan-an wà lẹ fẹ́ kí n gbà wọlé. wo bí ihun olè o lè gbọ̀tún o lè gbòsì wọlé. ìgbà tó ti jẹ́ pé gbogbo ọ̀nà ló gbà mí ibo ni kí n ti gun ẹ̀. lámbà tó ju èmi náà mọ̀ mo mọ̀rú ẹ̀ o lè gbọ́ tó yọ kó gbòsì yọ kó gbàgbèdè méjì yọ kó gbogbo ọ̀nà ló gbà wọ́n. ibo wà ní kí n ti gé ẹ jẹ gbé jáde jẹ́ kí n gé gèjè gèjè gèjè ẹdúná àbí yàtọ̀ mi ló sùn dúrà fún mi. àádọ́ yẹn gọ́gọ́gọ́gọ́ èmi ní àpò wọn ni fún eh? ó di dandan kí n gé ẹ̀jẹ̀ lẹ́nu eh? Eh, ẹni tí mo gèjè lọ́jọ́ kìíní àná ọ́sítà gan kọ̀ ah, mo dáràn mo dáràn oh. ẹ má ẹ má gèjè ẹ má gèjè ah, rosco rosco tèmi ta tèmi ta rosco. Ah màrá ah! màrá ló gbé wá mo ti ní ìmọ̀ pé màrá ló gbé wá ní ìmọ̀ pé màrá ló gbé wá public whiskey ló gbé wá. èmi àrò. Ah, báwo ni. <laughs> olúwa mi o. ṣé wàá òkè. ọ̀pọ̀ mọ wà. ọ̀pọ̀. bá mi gbé fún ọ̀gá ẹ̀ sọ pé nǹkan tó rán mi pé mi ò rí tó yẹn bọ̀ tó bá di lálẹ́ sọ pé a máa sọ̀rọ̀. ẹ kò burú ń gbà mí ẹ wá ẹ ṣe bá ń tẹ́lẹ̀ ẹbí mi náà mú un. kí ni yẹn. sẹ́mi ah, pé tí bá ti ń kan sẹ́nu gbọ́dọ̀ mọ̀ kan lẹ̀ tá bá ti ń ṣe yàrá ọ̀ka mọ̀ sí yàrá sẹ́. but ó yẹ kó tiẹ̀ lè fún mi lónìí ó yẹ kó mọ̀ pé ojoojúmọ́ ni máa ń fún ẹ kankan. Ah, ọlọ́run ní ṣe mí bẹ́ẹ̀ kí n mẹ́nu kó mi owó mi ò lè fi ilẹ̀ mi ò lè fi ilẹ̀. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ẹ mọ̀ tún kà mọ́ èèyàn lèmi náà nu ayé ah, filẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ jẹun lọ́jẹ̀ mi ò lè fi ilẹ̀. torí pé hello ta ni mo bá sọ̀rọ̀ o ó ṣe kí ni ẹ ó ṣe kí ni yéé yéé Yeah, yéé yéé yeah, yeah. mi yéé yéé yéé yéé yéé yeah, fẹ́rẹ̀ wọ kí o ṣe ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Oh, oh, ah. kí ló dé. o mọ̀rẹ́ mi o mọ̀rẹ́ mi o máa ní màsà hùn. ẹ kí ló ṣe wọ́n. o náà pè mí ní ti kó kú ló lè pa kí ló lè pọ máa ní wọ́n sàmù kí ló lè pa. kí ló lè gba ẹ̀rọ lọ́wọ́ kí ló ṣe wọ́n ṣọ́ọ̀ṣì kìíní. èmi náà mọ̀ wọ́n pè mí nísìnyí ara mi ara mi ń gbọ̀. kí ló fẹ́ ṣe báyìí. kò tiẹ̀ yé mi. ẹ má yẹ kí yẹn disorganize mi. Ah. ṣé o mọ ibi tó wà? ẹ eh? kò yé mi. ilé ajé mi wà òdùdù tí ń du orí ìlé mèrè ibi tí a ti ń tún ayé ẹni tí ó sùn wọn ṣe ibi tí a ti ń yí ká dára padà ibi tá a ti ń sọ lórí burúkú do lórí re ẹlẹ́dẹ̀ tí ó bá yọ̀bọ̀ a jẹ́ pé kò sákìtàn lẹ́gbẹ̀lẹ́ ẹni báyébáyé ẹni tó ẹ bẹ̀rẹ̀ sí ni máa hùwà tó wù yín òun ló dífẹ́ fún olóyèmọ àkọ́kọ́ níjọ́ tó fìyàwó ẹ̀ mọ́rò wọ́n pe ìta ìta ò jẹ́ wọ́n pe orò orò ò fọ́n di ojú ẹ̀. Ah! kí ló tún ṣẹlẹ̀. ohun tó sọ lé ajé mi dání rẹ wọ́n ní rúbọ o rúbọ wọ́n ní kó o ṣètùtù o ṣe ètùtù ọmọ oko tí ó jẹ búrẹ́dì àfiṣù ránṣẹ́ sílé èmi ni màá gba ajé mi lọ́wọ́ ẹ̀. Ah, ajé yìí. ajé mi dà. kò sájé lọ́wọ́ mi. ajé mi dà. èmi ìmọ̀bítájé yìí wà. ajé mi dà. ìmọ̀bítájé yìí wà. ajé owó ta mo jẹ lówó. èmi ni. E mene molo। ṣẹlẹ̀ ọ̀gá ẹ̀ ló ṣẹlẹ̀ lọ́sọ̀kọ́ ọ̀gá ẹ̀ kí ló ṣe lè ẹ̀dùn ẹ̀rí ẹ̀rí ẹ̀rọ arábìnrin kan tó kọjá nísìn. ṣé àtẹ̀yìntọ̀. àtiwájú tọ̀ ni òpònú gbogbo nǹkan ló mọ́ bí ṣàwàdà gbogbo nǹkan ló mọ́ bí ṣàwàdà nítorí ìhà yìí nǹkan kan ọ̀gá mi ìhà yìí náà lájọpọ̀ sí àárẹ̀ yẹn ẹ rí obìnrin kankan. arábí tí wò mọ. arábìnrin tó wọ sọ gbàgẹ̀rẹ̀ kan báyìí bíi góòlù báyìí tó tójú ẹ̀ dán gbèrè báyìí. ẹ ẹ mọ bínú ọgá sékèsékè bóyá ẹsùn tẹ́lẹ̀ bóyá ẹ lálà ni. àárín yẹn kankan ní àyìn pé bóyá ẹsùn tẹ́lẹ̀ ni bóyá àlá ni. mo ẹ mo sùn díẹ̀ mo sùn díẹ̀ mo lálà mo rí lójú àlá lẹ́yìn tí mo á rí lójú àlá èmi àti ẹ̀ mojú kojú báyìí ní ojú ayé gangan ah, ah. mo rí ni mo rí ọ̀gá. Ah, àwa rẹ̀ nìkan kan ìyá yín náà la jókòó sí i. àwa là wà wàhálà ti dé. ọ̀gá mi wàhálà ti dé. Eh, ọ̀gá mi ẹ mọ nǹkan ẹ cool down. Eh, ilé cool down ah, eh. mi lè cool down mi lè cool down. ọ̀gá ẹ ẹ ní problem wa mi pẹ̀lú. Ah, sí ẹ so sí ẹ so mi ò ní pátá mi ò ní pátá mi ò lọ sọ láti ọtí tó tó ti bàtà lọ́wọ́ mi kí ni tó kí ni kí ni tó ṣe gàgàgàgàgà tó ṣe tó fi mọ́ lọ́wọ́ mi mo tó sanwó fún ìjọba mi mi ò ní problem mi ò ní problem ṣé problem ò ti wọlé wá bá mi nísìnyí látọ̀ tó ti sọ mi èèyàn mélòó lọ parí olè mélòó lọ mú rí ha. ẹ ẹ kò sẹ́nibodì ẹnibodì bá jalè máa pa fún yín mi fẹ́ dáràn sí i lọ́rùn. ọ̀gá ò dáràn sí i lọ́rùn parẹ́ mi parẹ́ mi tó bá lè pa ìjọba lọ pa sí lọ́rùn mo sọ fún ìjọba mo sọ fún ẹ. ọ̀gá ọ̀gá ọ̀gá mi ọ̀gá mi ẹkú dà ẹkúlẹ̀ ẹkú dà ẹkúlẹ̀ ẹkúlẹ̀ ọ̀gá ẹkúlẹ̀. ẹ ẹ ẹ wọ ẹ wọ ilé ilé ilé kú dànù tá a bá mi ò dé ẹ̀mí mi ò dé ẹ̀mí mi ò dé ẹ̀mí mi ò dé ẹ̀mí mi ò dé trouble ti ń mú wọn smell trouble mò ń wá mo ti smell trouble. ọmọ tó ṣẹlẹ̀ lẹ́gbà eh. ṣèṣe pé kọ́gà tó sùn wọ́n mú bí skúsìs torí pé gbogbo lè jẹ́ ṣe. kó sì sọ̀rọ̀ jáde skúsì skúsì kọ skúsì ni. olórí burúkú lélẹ̀. ọmọ mọ nǹkan tẹ̀mí rò. kó sì sọ. bẹ́ẹ̀ o mọ nǹkan tí mo rò. kí ló rò. mo rò ní pé ó mọ̀ pé ọ̀rẹ́ ọ̀gá ṣẹ́kù láìpẹ́ yìí kó má jẹ́ pé depression yẹn òun ló wà lára ọ̀gá ó fi ń ṣe ìbẹ̀yẹn balabala. depression kọ supritender ní orí burú tó ń ṣe jìkínní bí olóòsì èèyàn ń ṣe wàhálà ní èṣì. wọ́n wá kò sọ. àbúrò mi ò yẹ tí èèyàn bá wá wá aṣọ tó ní aṣọ òun kí èèyàn wá lọ kó gbé e ní. ẹrù ẹrù ńlá. Ah, ah, ọ̀gá mi ṣé à ń jáde. ọ̀gá Roscoe kí ló mọ̀ nípa àlùjànnú. àlùjànnú bíi bó o ọ̀gá mi ń ṣe láìsí àlùjànnú òun ò sì kọ́ṣẹ́ lọ́dọ̀ Professor Pella àlùjànnú bíi bó o eh, tí mo sọ fún ọ kò í sọ̀rọ̀ àwẹ̀wà o ah, ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó le gan ni o àníkílẹ̀ yẹn lè fi lé àlùjọ̀nù tí ó sà fún yàn pátápátá tí ò tí èmi gbérégbé yẹn ọmọ. ọ̀gá ẹ̀dá kún kí ló pa ẹ̀yìn àtàlùjọ̀nù pọ̀ ìjà ni ẹ̀yìn tẹ́ wàá rí dáa ni. orí ẹ̀ ti burú rosco ọ̀gá mi. ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yóò sọ̀rọ̀ àwẹ̀ wa kílẹ̀ yẹn lè fi lé àlùjọ̀nù tí ò fi sá. ọ̀dà ṣé ẹ mọ ewé lóorùn gọ̀. lóorùn gọ̀ èmi ò ní ṣe babaláwo mi ń ṣe lẹ́kùlẹ́jà bó ni mo ṣe fẹ́ mọ ní lóorun bọ̀. ẹ̀gẹ́ tirẹ̀ ẹ̀gẹ́ tirẹ̀ ó dà èpo ọ̀bọ̀ ń kọ́ àbí ajẹ́ ọ̀bàlẹ̀. oh god. méjèèjì náà gbọ́. Dagama. ẹ olúwa mi. wálé wá sílùú tá a wà ìgbà kan sórí ibi tó ti ń bọ̀ ìlú ẹlẹ́yẹ ni o òye ọ wá sí àwọn ibi tá àwọn kan tá a lè rí lágbègbè yìí ni o ó ṣe kókó. ọ̀gá mi kí ló ṣèyàn àtàlùjọ nù hmm. ẹ sọ ẹ já mi tán èdè àìyedè ló wà láàrin wa. ẹ wá rí sẹtúmẹǹtì ẹ̀rẹ́ tí ó bá yín sẹ́tù rẹ̀. a rosco orí ẹ ti orí ẹ ò ná lé rárá ìgboro ló wà orí ẹ ìgboro ló wà o. ẹ já sí báyìí ṣé ẹ mọ náírà náírà. tẹ́ntẹ́n ni. tẹ́ntẹ́n ó gbọ̀ kú. Ah! bí mi bá rí náírà náírà ó gbọ̀ kú. Ah! kí ni ìṣó tó gbowó sókè tó gbowó sókè báyìí. ariwo ariwo kọ. ariwo ni. ó gbọ̀ pẹ́ẹ́sẹ̀ ní tábà ti rí náírà náírà báyìí. Ah! kò ní yọ ọ̀gá mi ń ṣe náwó nǹkan ga kí ni máa sọ. rosco. ẹja e, e, lọ fún nine nine nine nine gbọ́ kú gan túraré ni. nine nine. nine nine. ṣé túraré ni. nine nine mẹ́ta ó gbọ́ kú nine nine. Hmm. ó dàbí wọn máa ń sọ pé túraré. Ah, sẹ́ẹ̀rì kì bá àjà jẹ kì bá àjò so kì bá jẹ mèrè. ọmọ ibi tán ti ń ta. gan-an eh. ah, ah, kò sí eh. junction junction ti mi o. wá wá nígbà tó ti wá mọ ibi tán ti ń ta o hmm. mo ní ìdí ẹ báyìí báyìí báyìí báyìí báyìí ẹ lọ bá mi ṣètò rẹ wá ní ìsìn báyìí. Eh, ọ̀gá kó tó bí oní mílíọ̀nù mélòó. ẹ ra kó ẹkọ ọkọ kó síbi kẹ kó síbi kẹ kó síbi. ká lójú ẹ sọnà mi dé lójú ẹ dèdè rìn òpó náà sì. ẹ lọ kí ni fún mi jáde gbogbo nǹkan nínú ìgbésẹ̀ wà. ọya ẹ èsù ọya dára lọ lọ. ẹ wá wọnú ọkọ ah, wèrè ṣe mo lá lọ gangan. ní abẹ kò sí tó wulẹ̀ kó jẹ́ kó jẹ́ iwin kó jálùjẹ̀nu kódà kó jókòó ojú ọ̀dọ̀ kojú lónìí tó jẹ́ pé wọ́n gan ọmọ pé wèrè ló tọ́ kí ni ọ̀dọ́kọ tiẹ̀ kí ni bẹ láyè tí ò ní tó tí ò lóògùn rí ẹ ò dáa tùràrí lọ́kọ̀ òkú fa àlùjẹ̀nu tùràrí rọrùn kẹ́ ẹ kóra yín kẹ́ ẹ pọ̀ wá tùràrí ní ọ̀pá gbogbo yín dànù ya wèrè tùràrí lọ́kọ́ gbogbo yín. tùràrí olóòórùn dídùn. Hmm. bẹ́ẹ̀ ni tùràrí ni mo fi ń ṣiṣẹ́ ajé fáwọn èèyàn tùràrí ní ń pèrè ajé wọlé ọ̀nà ẹ̀bùrú ló gba àmọ́ gbangba ni mo ti mú wọn. bẹ́ẹ̀ni. o ò fẹ́ kú. bẹ́ẹ̀ni má jẹ́ kú. tó o bá fẹ́ kú kó o bá mi wá ajé mi wàá yòrò bí àbẹ́là wàá bí ẹ pé ṣé o ti délé ayé rí wàá lò mọ bẹ wàá jìyà láyé wàá tún jẹ ní ọ̀run. wọn bínú ẹjọ́. ajé mi dà owó mi dà ajé mi dà owó mi dà. Yeah, yeah, yeah, move it, Eh? ọlọ́wọ́ má jẹ́ kẹ́yìn oníṣòro eh? láì ṣe pé mo ṣoògùn owó mi ò ṣoògùn owó mi ò gbájú lọ́wọ́ ẹnìkankan mi ò yáwó lọ́wọ́ èèyàn jayé jayé jayé mo ti ní crisis o. Ah! o ò tí ní crisis o o ṣẹ̀ṣẹ̀ máa ní crisis o ìjẹkújẹ máa ń pààyàn ojú kòkòrò á máa pani ọ̀kánjúà ojú òde lọ jayé ọmọ àárín ọlá bá mi gbájé mi. Ah! Ah, ẹ wo ẹ wo ah. ẹ wo ẹntẹnumájé ẹntẹnumájé mi ò mọ̀ yín èmi ò mọ̀ yín rí èmi ò gbájé lọ́wọ́ yín èmi ò gbájé lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ kí ni mo rà nígbà yín gangan ẹ kò fẹ́ mọ̀. o, fẹ́ mọ̀ kó tó rà ní ẹgbàá mi. mo fẹ́ mọ̀ mo kú mo gbé o ikú o ikú oró o. ṣé o ti yẹn torí tó bá ti kú mi o kò sọ mo ti kú mo ti kú ikú o oró. Báyìí. ọ̀nkú mi jayé ọ̀nkú kẹ. ẹ ọ̀nkú mi jayé ọlá tí wọ́n ń ta pákó. Eh. Mm mi ò mí ìtumọ̀ rí o i'm so sorry. báwo lọ ṣe wá ní access bí. ẹ wọ́n complain fún mi pé hotel wa ń bí báyìí ò dáa so mo wá fún wọn ní stẹ́ẹ̀kì kan lè ah, wọ́n máa sùn bí. mo bá ti sọ fún mi mm. ẹ má bínú ẹ má bínú ẹ kálẹ̀. Ah, ah, mi bọ́ ọmọ Yorùbá ni yín oròsìlà náà ẹ náwó kí àná ẹni bá wọn èèyàn máa ń nà fẹlẹ ni. àdúgbò ti wà. ọkọ ẹ má bínú ọmọ ìpẹ́ tí ń bínú ẹ má bínú ẹ má gbọ̀n lọ́wọ́ bẹ̀ẹ́ jọ ẹ má bínú i'm so sorry yes ẹ má bínú ìyàwó ọkọ ẹ má bínú mo ṣe máa ṣe nìyẹn má má jẹun ẹ má bínú báwo ló ṣe máa wá sùn báyìí. Ah, ìgbẹ́ náà bù sà lóbi sà ẹ ẹ máa wọnú orun tẹ̀ ń sùn lọ sà. sẹ́sọ̀. sà. ṣẹ́kọ̀ rẹ̀ o. náà mú ọ̀rọ̀ ẹ̀ sà. má sì gbàgbọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹjọ́ kan má gbà ó wà sí ẹ̀ jìnnà. ẹ má bínú sà tí náà ni mo ṣe pé kẹ́ ẹ lè wọnú orun lọ ní sà. Eh, eh, ọ̀gá ibo lẹ fẹ́ sùn lóòótọ́. inú fíríjì ni. pẹ̀lẹ́ ah. eh, oníhà kan lélẹ̀ single lélẹ̀ kì í ṣe dọ́bù kò lè gbà yín. ẹ̀yẹ́ bá tún mi sa ẹ̀jẹ̀ bá ń ṣe fílẹ̀ borí. ọfẹ sọlẹ bi lẹsẹ ni ọfẹ sọlẹ bi lẹsẹ ni rọsùpọ kí ni wọn sọ náà kí ni wọn sọ náà. ẹ wo bí lọ síbẹ̀ ní tiẹ̀ ẹ borí síbí sá. wá gorí mi síbẹ̀ wá gorí mi síbẹ̀. jàre nípa fún wàá jókòó báyìí. sọ́tọ̀ kí n lọ sùn ọ̀gá wà lórí ìlú iṣẹ́ mi. rẹwà kẹ ẹ wá no problem no problem no problem mo fẹ́ sùn ni. èmi lọ rà lọ́wọ́ àjẹrùn tí wọ́n fi kú lé ọkì. kò yé mi náà kò yé mi bàbá mo ti mo tiẹ̀ ti gbé káàkiri inú ọkàn mi ìrìbì kankan sọ́ka ni mo wá wò pé kọ́ má lọ jẹ́ pé àbí tí èmi àtàláìsí wá ṣe lọ́dọ̀ yín ló fà ni. ẹ yìí wọ ìwọ òrìṣà ìwọ lájànú lè bó ni mo ṣe ṣe alájànú fún ọ ńgbà tẹ́mi ìrànjànú sẹ́. bí mo ti wá fẹ́ pàdé àlùjànú bùlíkì níbi olèmi àti àlùjànú ti dá nǹkan pọ̀. yọ̀yàn dúró ni yọ̀yàn àmì o àmì o ẹ wọn kò ṣe àwọn àṣejẹ ráńpẹ́ kan fún ọ tó jẹ títí owó rọ̀lẹ́ àmọ́ ibi ló sùn o tọba adilọ́la àmọ̀ yanjú yòókù. ẹ ṣé àwọn àlùjọ náà sátún ní yọ. níbo nínú ilé mi kí ló kẹ́mi àtàǹjẹ̀nu èmi mọ̀ ní àgbèrè ọ̀gá ni mi ọmọ ayò òwúrọ̀ ọmọ àṣìwò kò mójúlé kokoko ọmọ pèsèdè mi wọ́n yà lábọ̀ ojúmọ́ kan oògùn kan ojúmọ́ kejì oògùn kejì kíkí wọ́ kíkí jèjì ní oògùn ni mí kí láǹjẹ̀nu fẹ́ wá sí ní. ẹ ẹ torí àlùjọ̀nnú ìburú débi pé àtọ́jú ayé àtọ́jú ọ̀run kò síbi díẹ̀ tí yọ sí mi ni mo ṣe rò bẹ́ẹ̀. ẹ kò ní bá òde lè tèmi àbájá máa ń ṣe wọn ṣèwé wa ní mojú náà ni ṣerú bí ni ọ wà wá. ọ̀dà nígbà tẹ̀tí níbí ni èmi ó sùn àwọn tí wọ́n tẹ̀lé mi wá àwọn ọmọọṣẹ́ mi tán gbé mi wá ṣé kí àwọn ọmọ lọlé ni àbí káwọn náà dúró. àwò ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ gbé lọ́wọ́ àwọn náà rí mi sùn. bóyá ọjọ́ dúró ọ̀dà ọ̀dà ṣé kí n jókòó náà ni. jókòó jókòó ṣé ti bẹ̀rẹ̀ náà nù. a kì í tẹ̀lé yín. irọ́ irọ́ irọ́ irọ́ mẹ́rin tẹ̀lé mi. olóò fẹ́ mọ ìdí tí mo fi ń lépa ẹ̀mí ẹ̀ kiri olóò fẹ́ mọ ìdí tí mo fi ń béèrè ajé lọ́wọ́ ẹ̀ wọ́n ní ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìn bírọ́ bá dẹ̀ lọ fógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn ó wọlé owó ìyàlọ́ ó lọ jí owó ọ̀jọ̀jọ̀. owó lòun ò bá sí ilé kẹ́nikẹ́ni má ṣe dábàá o ah. àlówó ní bòun ò bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá o owó la fi ń ṣayé owó la fi ń lògbà Èdùmàrè fún mi lówó ṣe mí lálálá òye o láwùjọ ṣe mí lólówó yóòyó láwùjọ jẹ́ kẹ́nu mi ó rọ̀rọ̀ o. o láwùjọ àlówó lóhùn ò bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá yóò ṣe mí lólówó ṣe mí lálálá òkò jẹ́ kẹ́nu mi rọrùn láwùjọ káyé nìkan yọ̀ mọ́ mi ẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ káyé mi kán yọ ọmọ mi yé ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ah, yọ ẹyẹ mm. torí pé ìlú lé o aráyé ń pariwo pé kò sówó lóde ṣùgbọ́n nínú kòsíkòsí àwọn èèyàn ń kọ́lé o àwọn èèyàn ń ra mọ́tò o ah. ètùmọ̀rẹ́ bí wọ́n. owó rẹ̀. ọbẹ̀ fún làbàtà ó yọ ọbẹ̀ tí ó ti ẹ̀bẹ̀ ríru kú tó pa owó tó o mú ó mọ́rú owó tó jẹ́ kì í ṣe owó tó o lè ná o owó èmi òjòjò ni òun láti dá padà bó o bá dẹ̀ dá padà èmi ni màá fi ọwọ́ ara mi pa ẹ́. ah yẹ yẹ yẹ yẹ. ẹ̀lẹ́ káàbọ̀ mú rìn. bàbá. ọ̀hún ọ̀dà bí. a kò dáa ọ̀hún ọ̀dà rárá e, e, e, òòsà òjọ́jọ́ ó ní tẹ́mi bá ti lè dáwọ́ òun padà àfikún wọn gbẹ̀mí mi. Mm, bí ó ṣe ṣe ló wí hùn ajé ọjọjọ ọjọjọ ajé ọjọjọ tí fi tí ẹlẹ́ẹ̀ ti gbọ́ tẹni ẹlẹ́ni kí ló sún ọ náà débẹ̀ èmi náà èmi náà mọ̀ mọ̀ èmi náà mọ̀ mọ̀ ọ̀rọ̀ kan ló fa sábàbí tóbi di bó ṣe fẹ́ dì yìí bàbá olówó kan ni mo mọ bá ṣiṣẹ́ ń gbà kan ó wá ó wá jẹ́ nìkan tó jẹ́ pé kò lawọ́ rárá kò kì í fẹ́ fún èèyàn ní nǹkan kan ó láwọn gan ni kò sírú ìrànlọ́wọ́ tẹ̀lé bá lọ́dọ̀ ẹ̀ kò ní ṣe nǹkan fún yín nǹkan kan wá sún mi ó sún mi kan gidi nígbà náà ìwárí bíi yàsímọ́ ni mo fi owó rẹ̀. ló fi jí owó rẹ̀. èmi ò mọ̀ pé owó ọ̀jọ̀jọ̀ ni. ìgbà náà ń kọ́ gbà tó lọ làwọn ìgbà náà ń kọ́ sọ ọmọ bó ṣe ṣiṣẹ́ owó rẹ̀ kó tó rówó ni ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń sọ ó lórí òun. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún náà lẹ́nì kejì ẹ̀ kéèyàn tọ́jú rẹ̀ ni tó yẹ tọ́jú ni kò ní rí báyìí. ìwọ̀fà wo ṣe mọ́tọ̀ ìtọ́jà ojú ó ṣe lórí wọn o tó bá ìpéjọ méje yóò dá owó rẹ̀ padà. ẹdùnú bàbá ṣé jọ́ méje ẹ̀yin ò ní bá mi rí nǹkan kan ṣe sí jọ́ méje ni. ẹ ṣé mo bọ́ ọ lọ jalè ni ẹ ṣe lérí fún mi pé ẹ ṣe fún mi pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ kò sí nǹkan kan táwọn ìjọba kankan lè ṣe fún mi ẹ sọ fún mi. mo ti padà lẹ́yìn rẹ nù. a ẹ lè padà mí o lórí tata wàyí ẹ lè padà ẹ̀rù ń bè mí ẹ̀rù ń bà mí. ẹ ńgbà tó jí owó lọ́wọ́ ẹ̀rù ọba ọ ẹyìn ẹyìn ẹwẹ wo oh, oh, oh, abẹ́gẹ́mọ lọ́wọ́ abínú asabẹ́nu abẹ́ ti ṣe tí ó ṣe ẹ ti ṣe sàtìbá mi wí nìsín mo ti gbẹ̀bí mi lẹ́bi. níjọ́ tí wọ́n ti mú ọ wá dọ̀ mi tó ti ń sọ̀rọ̀ anéné ni mo ti rí kó lè rìn kiri lójú rẹ bí sìnà ṣe mọ́ rìn kiri lójú báyọ̀ wo wo wo ọ̀jọ̀jọ̀ fún kó tó péjọ méje bí bẹ́ẹ̀ kọ́. Ah, ah, ẹ̀yin náà tó sọ pé kí wọ́wọ́ ká kí wọ́wọ́ ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ eh, tàǹtì ẹ̀fà bọ̀ tẹ́lẹ̀ eh, ẹ dákun ṣó possible ni kí n mọ wá owó kí n mọ owó tí mo ti ná káàkiri bàbá mi mọ̀ ti náwó gan ah èmi ọmọ lérò owó mo ti ná gan mo náwó gan o èmi ọmọ làtọ́wọ́ kọ nínú náà kọ sára owó èmi ti náwó gan. sọ fẹ́ gbọ́ níta àbá wa là ń rí níta ọba wa ò rí bọ́ ọba wo owó wọn ò rí. ládùn owó tí mo ti ná owó tí mo máa náwó gan ni. ó mọ̀ wá kí gan náà ni. wo wo wo wàá mọ̀ lọ wàá mọ̀ lọ bàbá ẹ mọ̀ jẹ́ ń lọ kí ni mo fẹ́ lọ sí i níbo mo ń lọ. kì í ṣe pé mo lé ọ. bàbá ẹ mọ̀ lè mi. a ní ọ̀rọ̀ owó tètè bẹ̀rẹ̀ ọjọ́ méje kíkàlà tó ní lọ. Ah, ah, bàbá ẹ mọ̀ tó sọ̀rọ̀ ọjọ́ méje bí ẹ ṣe sọ àyà mi ń jà ẹ̀rù ń bà mí ah. ẹ mọ̀ jẹ́ ń lába tẹ̀sán ẹ̀rù ń bà mí ẹ jẹ́ àjọ dúró báyìí. ẹ jẹ́ àjọ dúró báyìí. ìjọ. dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ṣé ti gbà lọ́wọ́ ẹ̀ ó ti fún yín ní kì í ọ̀gbẹ́ni ọkọ̀ tí mo rà fún ńkọ́. Ah, chief ibi ni mo ti ń hmm. ṣe ń sìn tínà ni mi ń gbà ń sìn àwọn abẹ ṣe gé mọ́tò yẹn fún mi mo bá wá dírẹ́fà kankan bá mi wà hmm. at least yẹn máa deliver àwọn ah. àfihàn wá ṣe. lẹ́nu ẹ̀ sọ́hún ah, mo ra mọ́tò fún driver driver náà tún gba driver ní ìgbọ́rú ẹ̀rí o. káyọ̀ lè yọ ni kí lè ríṣẹ́ mi máa fi ṣe ni sóyè mi náà máa pawó mi sápò bàbá bí mo ṣe gbé mọ́tò fún driver kó máa bá mi fi lábùjá tán kò eh. lọ chip méjì hmm, kí ló ṣẹlẹ̀ ó l'accident ni bàbá àti dírẹ́bà àti gbogbo èrò tó kú mm. gbogbo wọn kú ni bàbá ọlọ́run yọ mí. lẹ́nu wẹ̀rẹ̀ sọ́hún kí ló kẹ́bi pẹ̀lú àwọn èèyàn tó kú náà kọ̀ mọ́tò tẹ́mi gbé fún ọ gẹ́gẹ́gẹ́gẹ́ onímọ̀ àgbà ẹ̀dúró náà ṣé ọmọkùnrin bẹ́ẹ̀ máa hàtì fún mi ni. rárá mi yàn àti fún bàbá mi yàn àti fún yín ọlọ́run ló yọ mí ọlọ́run. ọ̀gá ọ̀gá ṣe fẹ́ gbọ́ tọrọ mm. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wọ arákùnrin yìí nǹkan ti ṣe o kódà mẹ́wàá ti ṣe pẹ̀lú kó mọ̀ lọ mẹ́yìn lọlẹ̀ kó mọ̀ lọ tàkìtì bó ṣe rí wa nulẹ̀ ìṣe ní dunúgbà ẹ̀ṣẹ̀ ọkọ̀ ti dèbò lọ́kọ̀ wèrè wo lóde ọkọ̀ tó ga gbé fún tẹ́lẹ̀ dà onígbẹ́ ẹ̀jẹ̀ àjẹyànjú sọ̀gà nǹkan ti ṣe o. ẹ sà ẹ bóyá kí èmi tẹ̀lé lọ síbi tí mọ́tò yẹn nasident sí no ibi tó nasident sí tó ká lè lọ ká bóyá máa gbé ta lè lọ. ó bẹ́ ta bẹ́ẹ̀ eh. bóyá a lè rí nǹkan kan bẹ́ẹ̀. chief cso eh? get kan tí mò ń sọ eh. mọ́tò yẹn l'accident ó write off police station ló wà báyìí yàgùnkú police station ló wà báyìí yàrá ah. ó dùn mí tí mi gba nọ́mbà yín mi dẹ̀ máa dẹ́sí mi bá ti wá fẹ́ bá mi sórí mi. sà mo wò pé kémi tẹ̀lé lọ sí ìyàgàn ọkùnrin ẹ mọ̀ pé eré iṣẹ́ ti tèmi ni ẹbẹ̀ ni eh, so that màá lè lọ bá cp lọ màá lè lọ clear kí ni mọ́tò tó ń ná accident bóyá lè rí tán bẹ́ẹ̀ ni sà. Eh, eh, cso orúkọ tàlẹ́ wa bẹ́ẹ̀ fi gba ọkàn jáde. Ah, of course orúkọ yín ni sà hmm. ẹ mọ̀ pé cp mọ̀ yín dáadáa ẹ̀ dẹ̀ close. dẹ̀ ah. béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ dákun ṣé ó lọ iléèwé ọlọ́pàá ni àbáyé akọ́ṣẹ́mọṣẹ́. Ah, wọn kì í kọ́ṣẹ́ ọlọ́pàá máa lọ sí police college ni. police college sa. mo sọ fún ọ for the first time orí ẹ ti burú ó ah. mọ sẹ́yìn ra ẹ̀ kí ni tó bá jẹ́ ọ́fíìsì ọjọ́ ọmọ ọlọ́run ọjà náà bì ni àbẹ́ máa gbọ́ bóyá ń bá mi sọ̀rọ̀ olóhùn ọ́fíìsà ó yẹ kán gba irinṣẹ́ wọn kó lọ́wọ́ ẹ ni kán kán gba sàtífíkẹ́tì kó lọ́wọ́ ẹ ó mọ sẹ́ kí wọ́n lọ forúkọ mi mọ́tò tó ti pààyàn tó ti pààyàn rẹpẹtẹ ó pa dẹ́rẹ́bà ó pa gbogbo pásẹ́njà kó wá lọ forúkọ mi gbà torí pé a fẹ́ gba scrap ọkọ̀ kó lọ forúkọ mi gbà jáde mọ́tò yẹn right off ni sir. ó ti yé mi ẹ bá ẹ ah iye ọpẹ wa ń lọ ní ẹja mi bọ. kó sì bára ṣe ọba ẹ bá mi bẹ wọn. ẹ bá mi bẹ wọn. ṣé bẹ́ẹ̀ ni lẹ́fún mi kì í jọ sí. orí ẹ̀gbùn mi tó ń nu lẹ̀ òsì kiri olùsí wọ́n gbọ́ kọ̀ọ̀kan bẹ̀ fún ọ ní olóra ìsìn. alẹ́ mi máa wá ń sinmi ní gbẹfẹ́ lomi ẹ bá mi bẹ ọ̀gá ẹ bá mi. ẹ rọra o ah, àná mi. ẹ pẹ̀lẹ́ ó jàre ẹlẹ ẹ kújọ mẹ́ta. ẹ wo bí sẹ́rí tí mo bá wá gangan ẹ kó fún mi ẹ bá mi wá tó ti yẹ yìí bí mo ṣe kó fún yín gangan ẹ má jò lé o ẹ má jò dín ẹ kò lé mi lọ́wọ́ kí n máa bá tèmi lọ. tó lọ́sọ̀nù ni àbá àrin ọlá. tòrò àbá àrin ọlá ẹsẹ àwọn méjèèjì ló bá sọnù lèmi ọmọ sáré lèmi ọmọ sáré kiri báyìí ní tí mo torí ẹ̀wọ̀n abíkọjá ogun pálapàla tẹ̀ ń sọ. ẹ̀dùnrún ṣé ẹ gbọ́ nǹkan tí ọ̀gá mi sọ ni. ẹ wo bí bóyá kò yé yín. wọ́n ní gbogbo owó táwọn ti ná fún yín ipe kẹ́ padà gbogbo tán ti ṣe tán ti yàn yín àtẹ̀sẹ̀ mi náà fọwọ́ ara mi yàn yín mẹ́ta mẹ́rin márùn-ún. gàsíkìá ẹ dá padà ẹ dá padà ṣẹfẹ́ gbọ́ ah, ah tí ọba tí ọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ tí ọba yẹ yé dáadáa bóyá mo wá kí yín ni o mo fún yín lówó àbí ẹ wá kí mi mo fún yín lówó àbí owó tí mo wá ná nílé àná nígbà tí mo wá tọrọ àwọn ọmọ yín lọ́wọ́ yín gbogbo ẹ̀ pátápátá ẹ dá padà àti ẹ tí mo wá ní family house yín tí mo wá kí olókùn gbogbo ẹ pátápátá ẹ kó gbogbo èmi lọ́wọ́ báyìí kí n bá bá tèmi lọ bẹ́ẹ̀ bá ti fẹ́ wàhálà mi ẹ kó lèmi lọ́wọ́ o. owó èwo owó táwa ti pín tá a ti ná tán. owó wo lẹ ná. èrò ọkàn mi sẹ́ni pé ẹ tún kówó mi wá láti wá fi ẹ̀mí ìmoore hàn ni. bẹ́ẹ̀ni mo kówó mi wá. ẹ ṣe dájú báyìí mo kówó mi wá èmi jáde atm ti ń pínwó kiri ẹ wo ẹ má bọ̀ ara ṣe yẹ̀yẹ́ o ètí mo bá wá kọjá àwàdà o ètí ah. mo bá wá kọjá àwàdà o. àná mi. èwo làná èwo làná ọmọ wo lẹgbẹ ọmọ wo lẹ ọmọ méjì. alẹ́ fún lọmọ méjì o èmi hmm. ẹdun tẹ bá yẹ pé ẹ ti ẹ̀ ka tòròkún ọmọ ẹyọ kan ṣé sanko tẹ fún mi ìkérégbè yìí lẹ́ sọ fún mi lẹ́yìn pẹ̀lú ọmọ. ọmọ ni odidi ọmọ ni ọmọ tó sán bẹ́ẹ̀ ni. ní ojú àárín ọlọ́dọ̀ ni òrẹ́rìn kankan fẹ́ lọ́mọ tó ti tán lé yín lọ́mọ tó ti lu kúdẹ́ẹ̀tì mọ́ lé yín tí mo fi ṣàánú yín lẹ́sọ fún mi pé ẹgbẹ́ mi lọ́mọ ẹ̀yin náà ẹ̀yin ẹ kà púpọ̀ ẹbí màá bí. ẹ̀mí bímọ ọmọ lórí rẹ ẹbí màá bí. bẹ́ẹ̀ ni ọmọ lórí rẹ lèmi bí. tí bá ṣe tán pẹ̀lú yín àti lélẹ́yìn àti bámílẹ̀ ọ̀sìn máa ta gbogbo ẹ̀ pátápátá máa gbogbo tá ti gbà lọ́wọ́ mi máa ta níbo ọ dẹ́dẹ́dẹ́ ìta. èmi. ẹ fẹ́ gbọ́ àlá tí ò lè sẹ nìyẹn. kò lè sẹ. kò lè sẹ. tí ò lè sẹ. kò lè sẹ. tí ò lè sẹ. kò lè sẹ. èmi lè fi bá dá èmi lè bá dá pàrà tí àlá tí ò lè sẹ. ẹni fẹ́ máa fi èmi lẹ̀ ẹ fẹ́ máa lọ àbí. Ah. ooo ooo rosco. olúwa mi o. cso. Eh, lẹ́gbàá kí ló yẹ kẹ́ ẹ ṣe. ó yẹ ká dúró ni. eléyìí tẹ bá dúró kí lẹ́yìn kẹ́ ẹ tún ṣe. ó yẹ ká máa wòran. àṣẹ ya wèrè ni. torí pé ilé àná la ilé àná ni. ilé àná wo. ilé àná sẹ́mi làná àbáwọn làná. <laughs> ẹ wo bí ọ̀rọ̀ ilé ti kọjá ọ̀rọ̀ àná o ó ti kọjá ọ̀rọ̀ àná o ó ti di ogun tó bá lè dogun gbódogun tó bá lè jà kó dìjà ni o <laughs> ibi tá a bá dé yìí o dúró náà ṣebí wọn pẹrẹ ní sí ẹsùn ṣebí ìjọba ló gbà ẹ ẹ bá ibo ló ti tírèènì kan tíjọba fi dàrú ẹ tíjọba fi dàrú ẹ tó ń pẹrẹ ní sí ẹsùn eh. wèrè lájọ tó ti ń gbẹ̀fà kiri kí ló lùbọ́ ṣe rí tó o gbowó lọ́wọ́ tó ń gbowó lọ́wọ́ mi dàrú lásán o pẹrẹ lọ́wọ́ ìbọn. ẹ má bínú sá sá mo fẹ́ ní kílẹ̀ rí mi. kí tùsí ni mo rí ẹ wá sílẹ̀ kúkú mi ẹ sílẹ̀ kúkú mi. will you keep quiet will you keep quiet. ìyá mi òjòjò ìyá mi òjòjò mo ti mówó yín wá o mo ti mówó yín wá ẹ dọ́kun ẹ̀jẹ̀ ráyé gbé o mo ti mówó yín wá o ìyá mi òjòjò ẹ dọ́kun mo ti kówó yín wá ẹ̀jẹ̀ ráyé gbé. Ah, ìyá ah, owó yín ni mo mú wá owó rẹ̀ owó yín ni mo mú wá irọ́ ló mú kò sóòótọ́ ń bẹ̀ ó wáyé lásán lélẹ̀ yìí. irọ́ ara àwọn owó tí mo ná jáde náà ni mo lọ gbà padà ara àwọn owó tí mo ná jáde ẹ wò dáadáa owó yín ni ó jẹ ẹ wò ẹ wò dáadáa owó yín ni. pàǹdà lásán lélẹ̀ kì í ṣe bí mi. mo mú fò mo tún mo tún mo tún mú fò tèmi tó bá mi pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ṣe yìí náà ẹ dọ̀kùn yá mi báwo mo ti bẹ́ẹ̀ dọ́wọ́ yín mo yín lè dá mọ́. eléyìí ò kì í ṣòwò ọ̀jọ̀jọ̀ ṣíṣẹ̀ ń tẹ̀lé ni màá fi ìjìyà ẹ ṣe kó tó di pé ó máa jáde láyé. ha tèmi ta ká tó gbà mí lẹ́ẹ̀ báyìí torí ọlọ́ ìyá mi ẹ bá mi wo owó yìí dáadáa. màá wá fi àmì sí ẹ lára tó o máa fi mọ̀ pé owó tèmi ṣe pàtàkì ju ẹ̀mí ẹ lọ. ẹ jọ̀ọ́ ìyá mi. ó yá wá jẹgbẹ́. bàbá rẹ̀. ìyá mi dàpọ̀ ìgbẹ́ ìgbẹ́. sórí rẹ kí ni tọmọ ẹ kọ́kọ́rọ́ ọkọ ọwọ́ ẹ dà fún mi ní kọ́kọ́rọ́ tí ń dẹrọ ẹ. kọ́kọ́rọ́ mọ́tò wo. ọ̀nkú kí ló ṣẹlẹ̀ kí ló dé. àbẹ́ àgbà gbé bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ mo lọ tí lọ́nkú wèrè mo lọ tí lọ́nkú òfò fún mi ní kọ́kọ́rọ́ ọkọ̀ gbé tó gbé káàkiri. mi ò lè fún yín kọ́kọ́rọ́ náà mọ́tò ìyàwó mi ni àwọn. ní mọ́tò tèmi ọkọ̀ tí èmi rà. tẹ́yìn rà báwo. tí mo rà. ẹ ṣe ṣe ẹ fẹ́ kó kọ́kọ́rọ́ làbí kí n dà yín gbà tí mo kọ. sẹ́yìn ya wèrè nínú. lóṣkó. ẹ ẹ mi tó sọ̀rọ̀ ni. cso Ah, ẹ wálé. uncle mi understand yìí o. mo ní kó fún mi ní kí ọkọ̀ tó wà lọ́wọ́ ẹ. understand. fún mi ní kí ọkọ̀ tó wà lọ́wọ́ ẹ lẹ́rọ̀. màá pè ìyàwó mi sí. torí o fẹ́ pè ìyàwó ẹ. gbogbo tẹ́ sọ yìí ó yé mi náà. kò sí wàhálà kò sí ah. wàhálà. ní ọkọ̀ tí mo rà mọ́tò tí mo fowó mi rà. ẹ ló sùn ah, èmi ò mọ nǹkan tó ṣọǹkú ẹ o ọ ń ṣe bí ẹni tó rí ẹ ti gbálẹ̀ i don't understand him. níbo ló ti rán kú wèrè bó ló ti rán kú wèrè. ẹni ò tí ì jìnnà rárá wọn fẹ́ lọ gbọ́ fẹ́ gba mọ́tò ẹ lọ́wọ́ mi. ó dáa tó bá ti kó lé eh, the first junction yẹn. ó ti bọ́. ẹ eh, wàá bá mi rẹ̀ yà kọ́ wa mọ̀ kọ́ mọ̀ bọ̀ kó máa bọ̀ ojú ẹ̀ báyìí máa ti gba kí mọ́tò rẹ̀. gba kí mọ́tò rẹ̀ ṣe máa gba kí mọ́tò ìyàwó mi. lọ́kọ̀ tí mo rà ṣé wàá mọ iye tẹ́mi lọ́kọ̀ ni. ẹ ṣe máa ra mọ́tò ẹ̀yin kọ́ lẹ ra mọ́tò fún ẹ̀yin kọ́ lẹ ra mọ́tò fún mo dẹ̀ mọ̀ nǹkan tí mo ń sọ. kí ni túmọ̀ yẹn gan. àní kò yé máa pè mí náà ọ̀nkú mi ni mo fẹ́ gbọ́ ọ̀nkú ni mo fẹ́ gbọ́ ọ̀nkú báwo o lè understand èmi ìtí mo mọ̀ ni pé màá gba kọ́kọ́rọ́ ọkọ̀ ikú mi lónìí màá dà kó ní sísí báyìí. oh very good very good ah o ṣe o sweetie thank you very much. sọ fún un ní ọkọ̀ tí ó ń gbé káàkiri lémi ni mo ní mọ́tò kó fún mi ní kí ọkọ̀ mi. I don't understand what is wrong with your uncle. kọ́kọ́rọ́ ọkọ̀ wo. Ah, o tún béèrè lọ́wọ́ ni <laughs> ọkọ̀ tí mo rà fún ẹ tó ń gbé kiri tó ń gbà lọ́wọ́ ẹ. tó rà fún ta ni. bíbí kan lọ jayọ lásán ìṣeré ni. Eh? Ah, ṣé mo ń ṣeré báwo mọ́tò tí gbogbo wò mí rà. ọkùnrin ọkùnrin. sórí ò burú. Ah! ṣọ́ọ̀ṣì èrè kọ́kọ́rọ́ ọkọ̀ ìwọ. ọ̀nkú ọ̀nkú máa ní. bébì ṣá ìwọ máa wọ̀n tiẹ̀. èmi lọ́mọ ń bá sọ̀rọ̀ èmi jayé èmi jayé ọlá ló mọ̀ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọyá ah, ah, ìwọ náà bá mi gbé ọyàn àti tibí tó gbà lọ́wọ́ mi. Ah. ọ̀gá ẹ kó fún ẹ kó fún ká. sóòsì lórí ẹ̀yìn ni rosco wo tó bá jẹ́ pé ọyàn àti ntán gbà lọ́wọ́ ẹni àfọwọ́bà fílẹ̀ ni o mo kàn fọwọ́bà ni o mo fílẹ̀ ni ẹlòmíì ò tún mú o. bẹ́ẹ̀ nígbà tí mo bí làtọ́ lòun mú o ló ló mú báwo ló ṣe sẹnu ó ló mú ó ṣe pàtàkì tẹ́mi gba kí ọkọ̀ yìí ó ṣe kókó gidi gan. tí ẹ sọ ẹ fìbọn gba mọ́tò lọ́wọ́ ẹ ẹ fìbọn gba kí lọ́wọ́ ẹ. tí wọ́n ní kọ́kọ́rọ́ mọ́tò mi. ṣé kí n wa méjèèjì pọ̀. rọ́bìs. wọ́n gbẹ́lẹ̀ fún wọn kó ń wa ilé. bọ́ bú bọ́ bá ìjọ. ṣé o mọ nǹkan tó ṣe tó dùn mí jù ṣáà ẹni tèmi àtẹjọ́ mu ọyàn mò ń pè lọ́nkú tàtẹjọ́ mu ọyàn mò ń pè lọ́nkú má sùn mọ́ mi o má sùn mọ́ mi o and I mean àpò I will beat you o I will beat you seriously embarrassment tó jẹ́ kí n gbà bí báyìí kọ́tẹ̀ jẹ́ kí n gbà I beat you and I mean it. Oṣù àlà Oṣù àlà. jayé ọlá ṣóun lọ́pọlọ rárá ni lóòótọ́ àfẹnutà bá sọ fún ló lè mọ ìdíyẹ funfun nínú ata ẹni tó bá dẹ̀ ti mọ ẹṣin jẹ ó yẹ kó lè yọ igun ojú ẹ̀ eléyìí ò ṣòwò ọjọjọ. báwo mo ti wá fẹ́ dánwò yín mọ̀ níbo ni mo fẹ́ wá sí ẹ dákun ibo mo fẹ́ wá sí. mo fẹ́ fún mi ní wọ́n jẹ tó o bá mọ ibi tó fẹ́ wá sí nígbà tí wàá fi gbogbo bá tiẹ̀ jẹ́ wàá ah, bá mi gbowó rẹ̀. ẹ tún lùmí lónìí ó dára yé yé yé yé yé yé yé yé yé yé. ọlọ́mọ jẹ́ ká yéèyàn kó polúkúrú musu. He said, "Baba, get ṣe bọ̀bọ̀ géètì tá a mọ hòtẹ́ẹ̀lì tá a mọ lọ yìí ni ọmọ ah, géètì máa ń yí ni ẹ bá bá Hey, get. Ah, bá kẹ bá kẹ tí kíní fún mi géètì. òun náà ni. géètì. òun ni. Only. Ah, kọ́ ni géètì máa ń hòtẹ́ẹ̀lì yìí tí mo máa ń wá ni. òun ni ah, òun ni o. eléyìí náà wà lára àwọn tí mo fún lówó mo wà gbogbo mo rántí mo fún ọ ní five hundred thousand sórí kò sí ẹnìkankan bí tó le tó le mọ̀ pé nǹkan kan sí ọ tí nǹkan bá sí ọ five hundred thousand mi mo ṣe gbélé ọlọ́wọ́ báyìí kàn gbélé mi lọ́wọ́ straight away kò sí bàbá tiẹ̀ lọ bàbá tiẹ̀ lọ. ṣé ẹ mú mi ṣeré ni ah. ṣé ẹ gbẹ ṣọrẹ mi ni. Ah. ẹ five hundred thousand àbí wọn mi fẹ́ ṣe lọ gbówó yẹn báàkì báyìí àti pé ẹ wọn àwọn olè tẹ̀lé mi wọn gbówó yẹn lọ́wọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣé ṣọrẹ fún mi ni. o lè gbà owó lọ́wọ́ tiẹ̀. Hmm, n ò gbà níwọ̀n tó jọ lè yìí o lè gbowó lọ́wọ́ lè yìí sọlẹ máa ń gbowó lọ́wọ́ lè ní àbúrò yẹn ti burú ni ah. sọlẹ yẹn ti burú tálọ àwọn olóko àwọn olóko ọlọ filẹ filẹ fún mi ná ọlọ́nà wọn fẹ́ léré àbí ọlọ káwọn olóso òun sọ wọ́n dáadáa òun sọ fún mi kó lè gbèlè ọlọ́wọ́ tiẹ̀. mi ṣe bọ́ bá ibi sẹ́ sọ́ọ̀mù àwọn tó bí ọ ni. ẹ júwe wọn fún mi gbà yẹn ẹ bá lọ wá mi o ẹ bá lọ wá mi lásán mo ní ìjẹ́ sùn mi máa yọ. rọsikọ ẹ dúró fẹsẹ̀ ọ̀gá ọ̀gá sílẹ̀ ilé ẹgbẹ́ tó fi ìjà ó já wẹ̀rẹ̀ ni ọ̀dẹ̀ ló pa á náà ni ẹ bá lọ sọ̀rọ̀ pé ọmọ ọlọ́wọ́ wà láwa náà ni kò ní kò bẹ́ẹ̀ dá púpọ̀ bí ibà sí ìyá rẹ̀ ayé ibà bàjẹ́ ni mo sí ẹ̀rẹ́ gan ẹ́ tẹ́fà lọ wá ẹ̀mí ẹ̀fà ayé ibà bàjẹ́ ta mo bá pọ́ kọ́mọ ilé yóò ẹ́ ṣé kí ló fẹ́ máa wá ẹ̀ lórí tó wúlò ẹ̀jẹ̀ fún mi ẹ̀ṣọ́ ìbùkún ta ṣé kí bàkọ́ jẹ́ mọ́ ìlọ́ọ̀ni máa tọ́ ti já rẹ̀ ta ṣé wá ẹ̀mí ni ṣé wá ẹ̀mí ni ẹ̀fà tó ìbùkún ni ẹ̀fà tó ìbùkún ni owó lórí ìbùkún tẹ fún mi. ìyá mi ò jọjọ ìdàpọ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ìlè mọ́mọ́ jọ̀wọ́ yín mọ́mọ́ ilé mọ́mọ́ kí n mówó yín èso ló ṣe ní ẹ wo gbogbo nǹkan tí mo fi tí mo ti fowó yín ṣe gbogbo ẹ̀ náà ni mo ti gbogbo ẹ̀ ni mo ti tà tán mo ti talé mo ti ta ọ̀nà mo ti ta gbogbo nǹkan nǹkan ẹyọ kan péré báyìí ló kù mí ìyún mọ́tò tí mò ń lò ẹyọ kan ìwà mọ̀ pé inú rẹ̀ ni owó yẹn wà ní. má jẹ́ gbogbo aṣọ tó kó ẹ̀kú ni owó mi wà kó lọ́mú fún mi owó ọ̀jọ̀jọ̀ ni mo béèrè fún àmọ́ tí wọ́n máa fi dìbò yí ọ̀la màá mọ̀ pé kò ń ṣe ṣeréṣeré. ọ̀la ọ̀la níjọ́ méje pé ni. ẹni tó ṣubú gbàgbé ẹni tó kù gbàgbé. ó lè mọ̀ pé kò ń ṣe ṣeréṣeré. Eh, eh, eh. ah! àdárè ìyá mi ìyá mi kò lọ ẹjọ́ ìjọ́ tó lọ́ọ́ àdárè ẹjọ́ ìjọ́ èmi ni sà Jayéọlá dry cleaner yín ti tẹ́lẹ̀. Ah. Ah. Jayé. yes sà. Jayé. yes sà. Ah. ibi tó o bá mi dé ohun tó o sọ mí dé o ìwọ ló bà ayé mi jẹ́ o. ẹ má bínú. ìwọ tó mọ̀ náà tó lọ dá pàdé pàdé. Ah àgàlà tí mo jókòó sí jàyé oyè ẹ mọ́ mi nídìí. mi mọ́ mọ́. ìwọ ló lé mi dànù kú bẹ́ẹ̀. Ah, má ṣe sórí nǹkan tó sọ mí jẹ èmi ti dárí jẹ mo ti dárí jẹ torí kálẹ̀ mi náà ò kọjú ọ̀la ni tí mi ì kọjú lábẹ́ ìgbóná ó ṣeé ṣe kéyìí má ṣẹlẹ̀ sí mi. ẹ wo ìgbésẹ̀ tèmi náà gbé òun ah. mo ti kábàámọ̀ lórí rẹ̀ ah. mo ti dára mi lẹ́bi. o ti kábàámọ̀ o ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ torí ọjọ́jọ́ ọjọ́jọ́ tó fún mi náwó tí wọ́n jí mú. bẹ́ẹ̀ ni sà tó lọ di ọ̀la fún ọ kò ní í gbẹ̀bẹ̀ ah, ọjọ́jọ́ ìgbẹ̀bẹ̀. ẹ wo sá ẹ wo ṣe rí mo mọ̀ pé ẹ̀yin súnmọ́ ọjọ́jọ́ jèmi lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tí ẹ bá mọ̀ ń gbé nígbà tó wọ́n wà lọ́dọ̀ yín ẹ jẹ́ kémi náà mọ̀ kí n lè mọ̀ bí màá ṣe ṣe ẹ̀mí mi ti fẹ́ bọ̀ mo ti dààmú mo ti jìyà mo ti sáré sáré sáré sáré eré ẹsẹ̀ ẹsẹ̀ mi ti bẹ́ẹ̀ kan sórí ìrìn ẹ dákun. eré ọjọjọ. yes sir. owó tó fún mi. yes sir. ọdún méjì méjì ọ̀nì ọ̀wọ́n ń ṣètùtù fún ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọdún méjì méjì. ṣé wọ́n ti mú ẹ̀jẹ̀ àgbò funfun. ẹ̀jẹ̀ àgbò funfun ọdún méjì ẹ̀jẹ̀ àgbò funfun ẹ̀ẹ̀mejì ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹ ti sọ lẹ́ẹ̀kan sí i. màá wá sí ìfẹ́ ti sọ sí ìfẹ́ ti sọ kí la máa fi kún kí la fi kún kí la fi sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgbò funfun méjì ọdún méjì méjì níbo ni kí ni ká bá fi kí ni ká fi kún níbo ni ká fi kún. Ah! Ah! tí mo wọ̀ yá ìkànsẹ́ ah! mi ìkànsẹ́ mi ìkànsẹ́ mi nǹkan ṣe mí yé yé níbo ló tún kù bọ̀ tí mo àgbà báyìí nǹkan ṣe mí ẹni tó tún lè sùn bá mi wọ́n náà bá yọ̀sá yé mi òun ló tún ti kú yìí ha nǹkan ṣe mí ẹ̀jẹ̀ àbọ̀ fúfú ọdún méjì ẹ̀jẹ̀ àbọ̀ fúfú kí ni mo fẹ́ fi ṣe ibo ni mo fẹ́ kó lọ ta ni mo fẹ́ kó fún kí ni mo fẹ́ fi kún ó tán ó parí. olúwa mi nǹkan kí ló ṣẹlẹ̀. ẹ ní 嘿，媳妇儿呀，媳妇儿呀。 Roscoe. ẹ bó ṣe ń pè mí mò ń jẹ́ olúwa mi. ẹ bẹ lẹgba ọ̀gá mú ń dáhùn bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹ sáà máa gbé mi nìṣó lé. Ah! Hmm. ilé kẹ hmm. ọ̀gá ilé mọ̀ léwu. Ah, kí ló rí o. Ah, àlùjọ̀nú tẹ ní lẹ́yìn kàkà gidi ṣé ká lọ kojú ẹ ni. Eh, eh, àlùjọ̀nú. Eh, sọ fún mi àtilé àtìta níbo làlùjọ̀nú ò ti lé mi. ẹ wọ bí kémi kú sílé ọbẹ̀ tàdú kí n kú síta lọ o ẹ mọ fẹmi nìṣó lé ọgá ilé gbáyé báyìí. ilé kọ́ ni solution. ẹ bó ṣe ń pè mí mò ń jẹ́ olúwa mi mélòó wojú ẹ ó yà tẹná lẹgbà lọ wọn náà ni kí n máa lọ. tẹná ah, mo ti gbọ́. sìbò ah, owó yà mo ti gbọ́. ẹni rẹ lọ. ẹ ọ̀gá ọ̀gá ẹ bá ń sílẹ̀ pẹ̀lú. kí ló dé. so orí ọjọ́jọ́ ni. ọjọ́jọ́ mi ò rí kankan jàre. Ah, àná jọjọjọ. sílẹ̀ mo dára mo dára ọ̀gá ọ̀jọ̀jọ̀ ọ̀jọ̀jọ̀ ọ̀gá nínú ọkọ̀ ọ̀sọ́jọ́ nínú ọkọ̀ nínú ọkọ̀ nínú ọkọ̀ ọ̀nàdẹ̀rẹ̀. tún bíbí ẹrú ní pẹrú ẹ̀dọ̀ fùfù wọ̀fà ní pàwọ̀fà ajá fúwà òbí tí wọ́n ní orúbọ kó má bàa báwọn kúkú ọ̀wọ́ọ̀wọ́. There's just something about the engineer I can't explain. Funke. Pakumo. Sorry, Wagba one. Kodi tu, Ọmọ elu ló Why would you say a thing like that? No, no, Lọ́wọ́lọ́wọ́ You work at it. àkókò yìí. Pakuru mọ́ mi kó gbàgbé gbogbo ilé. Kí ni òun pakuru mọ́? Tí n ba tún gbọ́ pakuru mọ́, tí n bá gbá olójú, kí ojú yẹn kó yọbọ́. Àwọn gangan náà mẹ́tọ̀ tó mẹ́tọ̀ tó túmọ̀ ọkọ tó kàn nínú ayé. O tún dé ibọn fèmí, o tún dé níbi tó dé tó yẹ kó sọ̀rẹ́ndà àwọn onílù wọn ní kàkà kó dọ̀bálẹ̀ kó ní mọ̀jú bá kàtìkàtì ló ń wí. ojú ògbó yà kí ló ń kó ẹ ní ìròyà ẹ náà. ṣé wọ́n ṣe yín dáadáa wọ́n tọ́jú yín dáadáa. tó o rí pé ìwọ kankan nìkan right way. ṣé ń gbọ́ wèrè aṣọ wàá gbà mí gbọ́ ní báyìí. ọlọ́mọmọjà á pàdé àkúrò ọmọ ní lójú ẹni o. Ah! mi ò tí ì rí understanding àwọn couples tó dàbí ti. wọ́n lè mára dúró five days kó má sì bó ó ń dùn mí gan every time tí márùn ló máa ń dùn. pé àfọlábí lè wúrú wa dọ̀tí lẹ́nu. ojú mi ni pé kí n máa bẹ̀rẹ̀ lájọṣepọ̀ títí tí màá fi kọ́ olórí sọ yẹn ṣé ó jó oúnjẹ. ẹ oúnjẹ ni mo ní ìjẹ lálẹ́. ṣó yẹ kí ọkùnrin tí ò sí nǹkan láàrin kó máa wọnú yàrá wá bá ẹtún wá lé ọkọ ẹ jáde pé kó jáde fún un. ibi tí má ti sọ pé ó dáa ní tún kí n padà síbẹ̀ láti sọ pé ká lè kí ló dé tó yẹ pé o fẹ́ kémi àti máa fèpè ṣeré nínú ilé. ewu bẹ lóko ló ń gẹ o. ẹni tó bá ní kí la máa ṣe òun la máa ń ṣe hàn. èkó e, e, e, ọlọ́lọ́gbà kó èwo èmi àti ah. ẹjọ́. ó pọ̀ pọ̀. tó orí tó bá ń gbọ́ obì obì póríṣi méjì. ara ara ní ìfọṣọ ní yangi ara àjẹsà ní ìfọ tiẹ̀ ńlẹ̀ńlẹ̀ òjò dàárọ̀ wọn bọ́ sán adé fúyàgbọ́ta tí ìsàlẹ̀ mọ́ Olódùmarè òkété ìpàgbà ń yẹ́wọ́ pẹran. ibi tí ọ̀gá rẹ ní ọ̀fẹ́ rè bí wọn ó ní àkàbà ọ̀la rẹ o. ṣé kò tó kó lọ́rọ̀ wa nìyẹn ni don't you get it. lọ ṣe orí pé orí ẹ ìwọ náà pọ̀ pọ̀ tó ń sọ gbọ́ rọ́bìṣì tó ń jáde lẹ́nu ẹ. ẹni tí ìwọ àti ẹ wá ń fọ̀rọ̀ jomitoro ó sọ fún mi pé ẹni tó olóhùn òkun. kò bí ibà ọkọ̀ sí kúrò ní tèmi. kọ̀dí tèmi tí mo bá ẹ sọ̀rọ̀ sílẹ̀ máàkì ti lọ kálẹ́dà tí mẹ́t ọ̀rọ̀ kọ́ bàbá fi dé jọ́wọ́ ti five hundred thousand. if you want to really go out with a woman get yourself a wife. ó ẹgbẹ́ ṣe rè o ní sẹ́lá pa àwọn obìnrin wa kírìm tó fi paraṣọ lè ra. a ní ajá o ah. ẹ lè gbóhùn wọn láyé inú tv ni ó máa ṣí báyìí tó bá wá báyìí tó wá yẹn náà pè ní alẹ́ yìí alẹ́ alẹ́ kókó mọ́ yín ní kése pé kínní. ó tún débi báyìí ó tún bẹ̀rẹ̀ sí í gbó bí ajá ṣó wà ó kè sá. kí ni gbó bí ajá ó lágbà mi. káyọ̀dé inú ò bí mi tẹ́lẹ̀ bó ti ń jẹ́ kí inú máa bí mi wọ́n máa lọ. are you proud of something? get out now. ó dẹ̀ push me around you are treating me like a trash. sori trash yẹn òun gangan ni ẹ. o mọ bàbá kọ́láwọlé agbépo. kọ́láwọlé agbépo èmi ò mọ àwọn kọ́láwọlé tó máa gbépo rí kọ́láwọlé ọ̀kan tí mo ní bàbá general kọ́lé jáde o ti gbàgbé wípé gbogbo ẹni tó bá pa iṣẹ́ jẹ kò ní pa iṣẹ́ jẹ. láti January to December ọkọ̀ ayọ̀ ọkọ̀ ayọ̀ lẹ́wọ̀. bàbá fún ẹ lówó ṣe rere bàbá fún ẹ lówó ṣàánú òye àní bàbá fún ẹ lówó ṣàánú o bàbá fún ẹ lówó ṣàánú ọmọlàkejì rẹ má má ṣe ṣẹrú owó torí pé níná lówó owó ta ni òpó níná làwọn náà àwé máa máa ṣẹrú owó. aráalé àwọn ò gbádùn àwọn àwọn ò gbádùn ara ẹ má ṣe kán wó gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ má ṣe kán wó ju bó ti yẹ lọ owó kì í níyì bí ó bá ṣohun tá a fi ṣe níná ni. Nani. ni nani ni nani o ni nalowo ni nani ni nani ni nani ni